Yeah! lóògùn pa ẹ̀dá kan. ayọ̀ká ọ̀ká. Ah, ah. ayọ̀ká. sọmọ ìgbé ọ̀pá mi bá mi. bá mi. kí ló dé. ẹ ṣeun bá mi ẹ bí ó léèrè. kí ló ń pariwo ẹ̀ka ẹ̀ka yìí sí ẹ bí ó léèrè asgamu asgamu. ìwọ kí ló dé. ẹ ṣeun bàbá ẹ jèrè ẹ wo ìwé yìí ọ̀rẹ́ mi ni. kí ló ń kọ bẹ́ẹ̀ lẹ́tà àfẹ́ lọ kọ sí àyọ̀ká àpòun láìkì rẹ̀ òun ọ̀fẹ́. ìwé ìfẹ́ ẹ yọ ọ̀fẹ́ ni lọ́ọ́ pààyàn sí yóò ní lọ́kọ̀ọ́ mọ́ ni. ẹsẹ̀ gbọ́ ọ̀dà mo ti gbọ́ o. ó ní dénúdénú odò ọkàn òun lòún fẹ́ràn rẹ̀ tó ń fẹ́ fi ṣaya lẹ́tà lọ́kọ ni bàbá mú lẹ́tà wá bó ṣe kì í mọ́lẹ̀ nu. ọ̀tàn ọ̀ bọ́rọ̀ ṣe jẹ́nu ọkọ ìrísí. ní ìjẹta la pàdé ara wa àyọ̀ká ọ̀rọ̀ ń bẹ tá a sọ o ó ní ìmọ̀ sọ mo ní à ojú tì ní sọ ọ̀rọ̀ yìí ó ní èrè kọ́ sí ìwé kan wá n bá rè lẹ́tà pé mo rẹ o ìfẹ́ lásán náà. lọ́ba kọ́. náà lọ́ba tán. mo wọ́ ṣe bí ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ pé kò gbà kò dìjà kì í dìjà mm-hmm. bẹ́ẹ̀ rí ẹgẹ́gẹ́ wẹ́wẹ́wẹ́ bó ṣe ṣe ọ̀rẹ́ mi ọwọ́ àjọ bàrà ẹ̀ rí bó orí rẹ̀ sì pé ọ̀sìn ọba ẹ̀ tó jẹ́ ìgbà tèmi o sì ju èmi náà. ìwé òpònú burúkú yìí ìwé ọ̀rọ̀ ìgbà eléyìí òun náà kọ ìwé kọ̀ọ̀kan ìwé sí ọ ni. ó ní ó ní kọ́ ọ̀nà pa náà pa. kí ló kí ló alaka àríkìndàkú lùmọ̀jẹ̀lẹ̀dú. yẹ ẹ̀rọ ni ọ ọlọ́pá ọlọ́pá ọlọ́pá ẹ̀ ọlọ́ ayé tẹ̀ ń dára pa yóò rí ká wọ́n náà tẹ̀ fà yí ẹ̀. kí ló dé rí ọgbọ èmi ò lọ́kọ́ sẹ́yìn lè bàjẹ́ o sọ fún yẹ yín ẹ má kọ̀ bá mi jájà mi lè dúró sọ yẹ yín báyìí. ọmọ lọ́jọ́rẹ́ ìwọ lọ́dọ̀ ọ̀nù. kí n bàbá mi lẹ́rọ̀ bàbá kọ mi káyọ̀ ayọ̀ká gbogbo yìí lọ ẹ̀wọ̀ ẹ̀mẹ̀jà yóò sọ ẹ̀mẹ̀jà yóò kan sọ lọ́kọ tí yàtí bàbá sọ ní o ẹ̀mẹ̀jà yóò kan kọ́ mọ́ mi lábúlẹ̀ kí ló dé tó nìkan ni. ó ti lélẹ̀ àbẹ́ àmọ́ kó ti lélẹ̀ yìí. gbogbo ọmọ tá a jọ bí wọn pọ̀ lásìkò kan náà gbogbo wọn ni ẹ ti bí màánú wọn tẹ́lẹ̀ ọkọ ayọ̀ká nìkan ló kù lẹ́nu ẹ̀ ó ti lélẹ̀. kò lélẹ̀ òótọ́ ni. jẹ́ kí n ṣàlàyé kinní kan fún ọ ọmọ pé ó ti di àṣà àlùwà yìí gbogbo tó bá ti kàwé mẹ́fà já oko èkó ni wọ́n mú lọ tí sì lọ́ọ́ ṣe ọmọ ọ̀dọ̀ tàbí kọ́ máa ṣe alábàárò èèyàn mélòó lórí tọ́kàwé mẹ́fà já báyìí mo ti àyọ̀ká ṣe àyọ̀ká kàwé mẹ́fà ọ̀kadà ó tún jáde girama ó tún jáde kọ́lẹ́jì wàá wò nínú gbogbo òyìn àdúgbò yìí tani wá fún ní scholarship tani wá fún àwọn ọmọ olóòdì wọn máa fún tí wọn bá fọmọ yín káfọ lábíyọ wọn fọmọ ẹlẹgánsà tàbí kí wọn fọmọ Dangote tàbí kí wọn fọmọ Ọbásanjọ́ wàá wò àyọ̀ká rè ṣe oríire oríire kàn mí. ẹ wò ó síbẹ̀síbẹ̀ náà bàbá wí téèyàn bá kú sọyẹ káyọ̀ ká ó lu ọmọ ọlọ́mọ bó ṣe wọ́n nílẹ̀ bọ́ ọmọ ń bá lè tọ̀ ọ̀rọ̀ bó lágbè gbà. bí ìyá ọsàn ló ń gbó àti pé kò tẹ̀ lè lè tọ̀ ìwọ ìwọ ọmọ náà mo ti sà tó ń fa yọ̀ká. àwọn kọ́nù mo ti sà pẹ̀lú ilé ọmọ ọmọ àánú àdàdà ẹ̀ tó kọ̀wé sọmọ mi àti pé tíṣà nígbà tí mo ti ma tíṣà tí mo ti ń bá a sọ ọ̀rọ̀ àyọ̀ká ayé mi ti ń da sọmọdé báyìí o wàá búrò kẹ́ ti rí náà. mo ní bí mo ṣe rí gbogbo èmi ìtẹ́kùtẹ́ abawọ̀kú wọ̀ ṣé mo rí bàá lára wò mí dáadáa lóòótọ́ àti lódodo ẹ yàtọ̀ nígbà tí mo dé sọjí gbogbo ṣọ́ọ̀ṣì àtàwọn pásítọ̀ wọn bẹ̀rẹ̀ sí fojú gbòòrò pé ẹ àsọ̀rọ̀pin tèèyàn àti mo rìnrìn báyìí mo tọ́wọ̀ lára mi wọ́n wò bísí ayé mi wọ́n wò pátá yé sísà ló kó fún mi tọ́jú kí n máa wọ̀ ìgbà tó fi ń jẹ̀sẹ̀ ló kó fún mi wọ́n wọ̀ wílé yàrá ọmọ sẹ́ẹ̀rì èmi náà sọ pé tíṣà ọ̀dà o kódà tíṣà yẹ̀yàn wájú ọlé ẹ̀yàn lẹ́yìn ṣùgbọ́n ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kọ́ ọmọ ìdárọ̀ kọ́ ọmọ ló kú èèyàn lọ́rùn ọmọ ọmọ ọlọ́mọ bó ṣe wọ́n ọmọ lẹ̀ bí mo bá lè tọ́ mo lágbègbà. kò ní lè tọ́ kò sì ní bá dọ̀ àyọ̀ká àyọ̀ká ẹ̀mí ló mọ̀ pé ọ́. yóò tẹ mẹ́ta látẹ̀ ẹ̀mẹ́ta kó ẹ̀mẹ́ta mo pè ọ́ ọ̀rọ̀ rẹ mọ̀ nítojú sú mi ọmọ tí ó sú mi bọ̀ a sì ní tó rẹ ní bá gbé amọ̀tọ̀rọ̀ ọ̀bá rẹ ní sọ̀rọ̀ àyọ̀ká bọ́kùnrin ilé bá pè ọ́ lábúlé ìjà bítọ̀ ń bá pè ọ́ ìjà ń gbòdò fẹ́ ṣe lé ìdá sọ̀mù pé ní obìnrin ẹ̀pẹ́ sú mi wo ní agbántara mi ìwọ náà ti ń dàgbà ọlọ́run ju lé ilé àyọ̀ká bí ìyẹn gbọ́dọ̀ pé wọ́n fara wí ìbọn bí èèyàn bá lóun ó farawé ìlú èèyàn máa tẹ́ káyìn ni mo kàwé mo kàwé tó o sì ń wí mo kàwé mo kàwé èèyàn gbọ́dọ̀ fọpọlọ kún un àyọ̀ká fọgbọ́n orí kún un gbogbo àwọn tá a jọ bí yín lásìkò kan náà gbogbo wọn pátá ni wọ́n ti bímọ náà wọn tán lé ọkọ èmi náà sì rèé mo fẹ́ rọmọ inú rẹ jẹ́ ń rọmọ rẹ gbé jò ojú ń tì mí. mọ́ọ̀nù mọ́ọ̀nù ṣe rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ sọ dé òye ni ṣe rí gbogbo àwọn tẹ́ ẹ jọ bí alẹ́ kan náà tí wọ́n ti bímọ méjì mẹ́ta àyè ẹdíkẹ́sàn ni ohun tó ní ká ní wọ́n fèsì studies wọn bó ṣe yẹ kí wọ́n fèsì rẹ̀ ni wọn ò tí ì ní bí méjì mẹ́ta sóyè yín ẹ mọ̀ mọ̀ òfin mi wí ọmọ èmi yìí sí ara wọn sóyè yín àmọ́ mi ẹ rẹ̀ rìn ayọ̀ àmín àmọ́ ṣe gbogbo ní tèmi náà ń ṣe yìí tèmi náà yé mi mọ́rọ̀ mi tèmi yé mi ah mo sì fẹ́ lọ sí yunifásitì ṣé ṣé yìí mọ̀ gbóyún lọ ni àbí mọ̀ kọ́dá ni ah, mo ní fi ń sọ mo ní tí mò ń fọpọlọ mi rò mo ní fọkọ́ọ̀sì. àyọkà mọ dúró na nígbà bá tún náà lọ yunifásitì sódì gbọ́ ọba tó mọ kó o tó rí ilé ọkọ. náà eh, ni tó ọba bẹ̀rẹ̀ sí ní káyín ìgbà bẹ́ẹ̀ ló tó lọ́kọ. mọ́ mi eh? education is important ah, kò burú èbó náà la rí ọ sí èbó la rí ọ sí kọ́lọ́ ìlédùmarè ò ṣáà náà mi lórí ẹ̀ kọ́lọ́ ọmọ ju okó bá mi èbó ni ọmọ ọ̀fọ̀ bí ọ̀pẹ́ rẹ̀ ó sú mi o ọlọ́run ọba ń wọnú ẹ o. olólùfẹ́ olówó orí mi ọ̀rọ̀ tí mo ti ń bẹ́ẹ̀ sọ látijọ́ ẹ̀ òun ló fẹ́ bẹ́ẹ̀ sọ. ẹ Táyọ̀ ẹ bá ṣe lè ṣe orí ọwọ́ ẹ ló wà ọ́ Táyọ̀. wọ́n mọ ọ́fíìsì ló ti ń ṣiṣẹ́ mo dẹ̀ ti ń bẹ́ẹ̀ sọ látijọ́. dìde dìde mo ti mọ nǹkan tó fẹ́ sọ. Táyọ̀ jẹ́ kí n kúnlẹ̀ báyìí. no no no dìde. má jẹ́ n jókòó Táyọ̀. no no no dìde. Ah. jókòó jókòó. Ah, Táyọ̀ wíwọ́n fèsì ibi tó rí rẹ wà nìyẹn ó yẹ. tí o lè máa mú pálí pupa dé láti inú ọmọ fèsì ṣé o gbọ́n wá wọ́n fẹ́ pálí pupa tàbá dẹ̀ ń mú pálí pupa yìí tá à ń gbà tá a máa ta ní five thousand pounds tá a máa fáwọn ọ̀gá ẹ̀ ní one thousand pounds. In a tower with four thousand pounds four thousand pounds is not a small money tá a bá ṣe sówó nàìjíríà owó lámà ni ọ̀rọ̀ ẹbí kọ́ lélẹ́yìí o a máa jọ pín fifty fifty olólùfẹ́ mi we can make it together. tá a bá kówó ìjọ. èmi àti àdẹ̀jọ lọ dá iléeṣẹ́ sí nàìjíríà kúrò ní òṣètò fún àwa foreigners. àwa la máa ṣètò ara wa o Táyọ̀ táyà ọlọ́run rí sí o. àjò ayágbọ́ ọ̀rọ̀ àgbà ojú ẹ̀ ó tó rí sí. sọlọ́wọ́ àyọ̀ká yẹn. ìgbéraga ọmọ yẹn pọ̀ àná bíbá yìí mo kí kò tiẹ̀ dá mi lóhùn ìṣe ló ga pa sókè tó bẹ̀rẹ̀ sí ní sòyìnbó bẹ́ẹ̀ ni kóun nìkan ló lọ léèwé. bọ́lá ìbúrúkú ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àlọ́kọ mi sọ pé òun fẹ́ fẹ́ ṣìyàwó kejì níṣẹ́ ló mú bú. ọkọ ẹ̀gán lé ní ó láṣẹ jù kí ló wọ́n lára ọmọ rádaràda yẹn tó sí lára tiẹ̀. àbí o bí ó fẹ́ lọ́ọ́ máa bá pọ́nwú jù lóko ni. kó máa bá òun tẹran ọ̀gbẹ́. yóò fẹ̀yìnbó lé gbogbo àwọn tí ó rajà lọ́wọ́ rẹ̀ tán ni èmi gan-an tí mo lọ sọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ ọdún mẹ́wàá ni mo ti lò lẹ́kọ̀ọ́ àwọn ará èkó gan-an ò ṣe tó. Hmm. tó tẹ ẹrọ ọmọ àyọká yẹn wà láì mo lè pa. èmi ò tiẹ̀ ní kí mú kó tiẹ̀. ọmọdún ọmọdún. dìdìrì iṣẹ́ rẹ̀ dìdìrì. Hmm. ọ̀dẹ̀. Hmm dádì di òfin. ó dànù ó dànù. ní ọmọ àṣìbù. ìmọ̀ bóyá àrùn rẹ̀ ra ó ra ló ẹ̀dì. Oh, oh, oh. oríṣiríṣi. ọ̀rẹ́ mi ó dà pé gbogbo owó tèmi gan kó wá látẹ̀kọ̀ọ́ mo máa fi padà sílé ìwé mi mo fẹ́ kàwé kí ọmọ rádaràda kan kó wọn máa ṣakọ sí mi kó máa ṣe gbéraga sí mi. Ewu ni ẹran kọ̀ọ̀kan. Wúwo ẹni tó bá débẹ̀. Tó bá débẹ̀. Báwo ni ẹ̀ máa wọ́n máa jẹ́ pé ọmọ ìfẹ́ máa ń máa ń bá mi lù ú pa. ọmọ ọlọ́run kú pẹ̀lú ẹ̀ olórí mi ló kú ẹ̀. Ẹni lọ sí ẹ. Ẹ ṣe. Wọ́n yóò sọ. Mo máa sọ fún yín mo fi lè jí wáyé màá mọ sọ fún pé mi ò sí lẹ́fù yìí hmm. mo kàwé jù ìlọ ah, mo kàwé jù ìwé mẹ́wàá tó yọ ọtí mọ̀ ká ọlọ́run wọn máa ń lu ẹgbàgà ìrìn nígbà tó ìwọ yìí tí ó ti máa bú ẹ̀mí ẹ̀mí kékeré ló pé ni kéde ọ̀ka ìwé mẹ́wàá kọ́ lẹ́nu ọtí nínú mi wà ìwọ ọlọ́run ẹgbàgà ìrìn tí ìrìn tí ìgbà tó ọlọ́run ẹgbàgà ọ̀bú ẹ̀mí àyọ̀ká mi ò bú ọ. ìwọ ọ̀bú mi ẹ ẹ àti àwọn ibi tí mọ̀ mi gan gbà lọ nìyí ọgbà lè sọ̀rí ìbùdó ẹ̀yọ́ mẹ́lẹ̀ ọ̀rùn lọ́nà ẹ̀pẹ́ ìlú. àyọká àyọká òwò. àyọ̀ká àyọ̀ká ò rí mi ni. wọ́n rí yìí àwọn tí mo ṣe ó gidi ó sì mú lẹ́mìí pọ̀. ah ah that is an insult upon injustice insult upon insugar àkọ́kọ́ náà mi dé òun tí ẹ yọ̀ mọ́ mi ẹlẹ́ẹ̀kejì mi tó ń pè ẹ́ mi ń sọ fún ẹ ah, ah. o dẹ̀ tó ní nǹkan tó ń ṣe ó ṣe pàtàkì ó ṣe gidi sí ẹjọ́ is there any incongruity that is more than I do? Eh? Do you know the level of love I, I have for you that is ca that cannot be quantified? Eh, eh, eh, Àgbèrè ẹ dákun ẹgbèrè omi tẹ gbèdé o. Ẹgbèrè omi ẹgbèdé o. Kí ni bàbá sì mi táìwì ẹ mọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù ṣé lọ́ọ̀fù ni wọ́n jẹ ni? Mo mọ̀ sọ kinní kan mọ̀ mọ̀ emphasize lórí rẹ̀. Èmi ò sí lẹ́fù wọn lábúlé yìí, èmi àti wọn èsè lẹ́fù, kì í ṣègbéraga. Ah, ah. kíyàn tó kàwé mẹ́wàá kíyàn tó jáde girama nílùú wa yìí kìí ṣe kéékèé ọ̀rẹ́ mi táwọn jáde girama ti ń bẹ lórí ẹlẹ́pẹ̀ lọ́hùn nígbà mo dọ́dọ̀ wọn lọ́sẹ̀ tó kọjá mo bá wọn tí wọ́n ń ṣàjọyọ̀ ni nígbà mo béèrè pé àjọyọ̀ kí wọ́n ń ṣe ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ra kẹ̀kẹ́ ni mo wá ń wò báyìí pé ah ìwọ ọlọ́run èèyàn ló ire báyìí kílẹ̀ yín rà kílẹ̀ rà ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ bíbà tí ẹ̀ má rí inú fíléèjì tí a yìí tí ń bà má rí inú fíléèjì yìí ń ṣe nǹkan lọ́tọ̀ ni torọ́ lọ́tọ̀ ni mí gbogbo nǹkan tèmi sí lọ́tọ̀ lọ́tọ̀ ni tó yẹn bá jọpọ̀lọ̀ kéèyàn jẹ́ ìtọ́lẹ́yìn àmọ́ àwọn àwùtẹ́mọ̀ ní lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù inú lọ́ọ̀fù tí ó sọ owó nu àwọ̀ àwìtán ẹ wà tó bá rí mẹ́rin márùn ẹ tó síbi sọ́ọ̀sì sẹ́yìn ni wọ́n jẹ eyín ni wọ́n jẹ inú òfẹsẹ̀ gbálẹ̀ ọkọ mi náà mo fẹsẹ̀ gbà ajẹ́ mo fẹsẹ̀ kéruku káàkiri ọ̀rẹ́ mi wà wá yàrá gbígbé kẹwàá sádùgbò yìí mo mọ̀ wẹ́ jùlọ mo mọ̀ ọ́ jùlọ gbàtà wà léèwé ẹ mọ iye tí mo mú ni. my dear my dear. náà mi máa ń bọ́ ọ. kò sẹ́yìn tó ń pẹ́. ó yẹ kí n mọ̀ fi gbọ́rọ̀. ọ̀gá tíṣà ọ̀rọ̀ àyọ̀ká sùúrù lọ́gbà kọ́ èèyàn bá a fẹ́ bẹ̀rẹ̀ á ṣe sùúrù. wò ó concentration ni kò fún nǹkan tó ń ṣe. èmo ah, ah. bínú o. ohun tí ọba kọyọ kì í kọlọ. èmo bínú. àyọ̀ká àyọ̀ká àyọ̀ká. excuse me. ẹ ti mi lọ lọ́ọ̀rì ìkílẹ̀ ọ̀dà bọ̀. Who tell you I am going finally? Nonsense. Ẹ má ṣe kóyán àyọ̀ká kéré. Àyọ̀ká o. Èmi náà fi kára mọ́. Bóyá èmi làyọ̀ká. Àyọ̀ká o. Àyọ̀ká o wálé abúlé o. Àyọ̀ká o. Ṣé mo pè Bọ́ọ̀bù dín nìyẹn. O ti fẹ́ máa ṣó àmọye ìgbà tí mo ti kìlọ̀ fún un pé kò yé máa lo oyè fún mi nà kí ni wà ń òótọ́ ni pé age difference yẹn pọ̀ náà bọ̀ ṣó wá yẹ kó máa máa ṣó all the time mi ò láìkẹ́ mo ti sọ fún ẹ pé kó máa lo o fún mi tó bá really love mi kò need kó máa lo ẹ e fún mi nà àmì ò mọ̀ pé tó bá ti ń lo ẹ e, e, fún mi màmá fíìl bá kàn ah kí ló wà ń mi ò láìkẹ́ ah! o. Oh, nǹkan kan tí mo fi really love ẹ fẹ́ ẹ̀. Really? That's the more you are. I love you. I love you. so much, my dear. You're, you're, you're the love of my life. Mm. I will never leave you alone. Eh, ṣé wà ná bro. Èló ni mo fún ẹ lánàá? Fifteen thousand pounds ni. Fifteen thousand pounds. Mm. Ṣùgbọ́n nǹkan. Ṣorí owó tó béèrè kò fẹ́yìn mo máa fún ẹ mo ti sọ fún ẹ tó bá fi lè gbé orí dúró ìgbádùn lọ wà anything tó bá fẹ́ gbogbo ẹ̀ pátá ni máa ṣe fún ẹ wà á máa wà ní ọlá ńlá ẹ yóò tọ́ mi ló máa wà ò ní lack anything ìran tó bá ti lè gbórí dúró kò ṣáwà mi pẹ̀lú love everything ma work out fine wà á gbádùn ìwọ náà á gbádùn mi. ṣé o mọ̀ pé twenty five thousand pounds mo béèrè. ẹ ẹ eh, mm ṣebí twenty five thousand ló béèrè ó dẹ̀ mọ̀ pé lóun ni mo gbà tí mo fi kó fifteen thousand yẹn fún ẹ máa wá fẹ́ kó ní sùúrù díẹ̀ kó jẹ́ ká tẹ́gùn kò fẹ́ sí yẹn so that tí n bá máa gba lónìí mi sórí ẹsẹ̀kẹsẹ̀ ni máa wọn ten thousand yẹn fún ẹ. ó ṣe bí kékeré ń dákú. ó ti o. Ọlọ́run wo wo wo má wàá dákú síbi o. màá kú. Ah! Ah, Ọlọ́run ah. má dákú. 걸 잡고 이제 이거 대체 예, 뭐, 걸 잡고 우 bàbá pa mi. olúwa ṣe ìtẹ́. ẹ mà káàbọ̀. ẹ dà fún ọ. ọmọ mi. kábíyèsí àbá. ẹ káàbọ̀. lẹ́sọ̀lẹ́sọ̀. lẹ́gẹ́lẹ́gẹ́ ọmọ gẹ̀dáfì. èso ọmọ agùnmọ̀tẹ̀ tíṣà èèmọ̀ pọ̀ àsọ̀pọ̀ ọ̀sàsọ̀ àyà mi. àbí kí ni ọ̀rẹ́ tí àmì àmìrà. tíṣà tíṣà irọ́ ni. orí mi mo dúpẹ́ o gbogbo aráàlú ní ìyàwó sórí ire o ayọ̀ká wá wo sọkọ̀ rẹ̀ dá lára bọ́ àyẹ̀ wá wòran. ayọ̀ká bóòrí tísà òrìbá òrìbá bẹ́ẹ̀ ni. bá mi ẹ káàsán. ẹyọ dà fún ọ bóòrí <laughs> tísà. kọ́mọ ló jẹ́ pé tísà lọ́ra ọmọ sí. òun ni wọ́n béèrè náà. aláàbí kò mọ mọ sórí ire o ìyá àjẹlí ìyá tó fi ká ọmọ bọ̀ mọ mọ sórí ire o. olùdó mo fẹ́ rí rẹ ẹlẹ́dá mi èmi pẹ̀lẹ́ náà ọkọ wa mi ra mọ́ ìlàkùnrin rẹ mo àgbẹ̀ mo dúpẹ́ àkórí rẹ ayọ̀ bàrà fi sí ayọ̀ tí inú oṣù ọkọ̀ tí inú ọ̀rọ̀ kàkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́. ẹ ẹ ẹ ìyàwó ṣé bí wọ́n tẹ̀ kó polongo lu mò You see? o. èsì. ọmọ sí mi mọ̀ dáa o wọ́n yẹ bí ilé ìra o. ló ṣe jẹ́ nìyẹn. Ah. torí tiẹ̀ ni. Ah, I love you. I love you too much. Uh, ah. you know the loving gyrus in my heart for you is too much. ah, <laughs> only this for me. For you? For me, no? Yeah. Ah, thank you very much. I am happy. Ah, eh, àmọ́ àwọn tíṣà tí <clears throat> gbogbo ẹ̀ lọ. Eh, bẹ́ẹ̀ àbúrò bá mi tẹ́ wá gbàǹdírẹ́bà yìí ọ̀dà mo ní sinmi rìn tó ti jẹ́ pé tí mo wà lórí mọ́sìnì ọkọ mi tó jẹ́ pé àbúrò bá mi ní odò bíi dírẹ́fà kọ́dà àwọn èèyàn sọ lẹ́nu. Eh? bẹ́ẹ̀ sì mọ̀ pé ládùúgbò yìí wọn ò fi bẹ́ẹ̀ láìkì mi tààrà kan tó bẹ́ẹ̀ gbogbo ohun tí mo bá ṣe wọ́n mo sọ pé akọ akọ kì í sì ṣakọ. wọ́n ń ẹ eh, eh, that's it èmi ò sí lẹ́fún wọn ni kò í sí kíkẹ́ kéèyàn tó ka ìwé mẹ́wàá kan tó kà jáde mélòó ni wọn lọ́kà that is what I'm trying to tell them but they are taking it to be another thing. you see we are living among the association of illiterates. Mm. Mm, that is the reason wọ́n envy ẹ ni ẹ yà kí wọ́n máa máa bọ̀ tẹ ẹ. Eh. Eh. Ah, àti bí eh. láti bẹ̀rẹ̀ sí ní polongo gbogbo ara bàyẹ̀ ni ó gbọ̀ ẹ ta ló fẹ́rẹ̀ báyìí. ẹran lọ́ngà náà. ẹyẹ àdúgbò ìbọn sí ọlọ́wọ́ àbàṣọ ìrètí kò ṣe ni ó. àwọn <laughs> ah, ẹgbẹ́ wa bọ̀ èmi mọ̀ wá o. alára wá. kan ti change. Hmm, ìpolongo ẹ̀ sì tó ná sí màìjíà sọ ọ̀rọ̀ ọpọlọ kan ó ní gẹ́gẹ́ bí àbúrò bàbá òun bàbá ẹ̀ ló jẹ́ hmm. so ó ní kò dáa kó jẹ́ pé ìwọ ló máa máa wà òun tó bá di pé ókè o òun fẹ́ jáde. kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ògùn kò tẹ́ni tó yòyò pé lọ́sọ̀ nígbà wàá gba dẹ́ẹ̀bà fún lẹ́sìn kọ́ máa wá kí èmi ọ̀dà bí mo ṣe ń wà nǹkan sẹ́ni pé jẹ̀lẹ̀ nǹkan legun àgbà tí màá ṣe bí ṣe máa wa ọmọ ẹ̀gbọ́n mi nù táwa lọ gbẹdẹ ọ̀tọ́ bá lọ ọ̀nà pẹ́lẹ́ nǹkan kó so mọ́lọ́kọ lẹ́sẹ̀ fún mi lójú ayé mi láyé mi ṣé torí àwọn ìjọba sọ̀rọ̀ sí ni wọ́n mọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ èdè mi jẹ́ wọ́n sọ jẹ́ kí wọ́n pariwo tó wọ́n tí wọ́n ṣe èdè mi ọ̀rọ̀ èdè mi ìmọ̀ràn jẹ́ kí ẹgbẹ́ ẹkùn wọn jáde nínú agboolé àtàbà yìí wípé ta ni ọmọ ọmọ ẹ̀sọ́ rere báyìí àbí ọkọ ọmọ mi lọ́ọ́ tàkàkùkù èmi tí mo jẹ́ àbúrò bàbá ọmọ ni mò ń wà ọmọ mi náà mọ̀ ṣe láyìnbá tí mo ti mọ pé tíṣà wọ́n aṣọ tó ń kó fún mi ọ̀tẹ́ ni mọ̀ ń tẹ̀ ni ọ̀tẹ́ kùtẹ́ àbàwọ̀ kù wọ̀ ẹ̀ ta lọ́ra ọ̀rọ̀ eléyìí àgbèrè ta lọ́wọ́ ọ̀rọ̀ eléyìí níbo lọ́wọ́ sọ́ra sí ariwo ni níbo dé sọ́ọ̀sì ariwo ni ọ̀rẹ́ tíṣà tíṣà sì mi ẹ parigo ẹ parí iṣẹ́ àjọ ẹ pọ̀ ló ń ẹ Ọlọ́run ó tún lọ kọ́kọ́rọ́. ẹ ṣé o ẹ̀yin náà ṣoríire o ẹ ṣé mo dúpẹ́ tí náà dá o ẹ ṣeun o ẹ̀yin tá a máa ń wí nù you see education tàwọn àánú mi ni tíṣà rí so yẹ ibẹ̀ ló fi la fi dìgbà tó yẹ education is good gbogbo ẹ̀ mọ̀mọ́ sọ fún yín bẹ́ẹ̀ bá ti pẹ́ ẹ gbájúmọ́ education is good àmọ́ bàbá bá sọ̀rọ̀ ní ìsìn yóò lọ gbé àpéyàn ṣe ìgbéraga kì í ṣe ìgbéraga yìí sí education ọmọ ṣe ń di level èèyàn ni títà ṣé alùpùpù sáwọn yẹyẹ bẹ́ẹ̀. don't call it alùpùpù this is motorcycle. look look look don't bring down the level of my motorcycle. yeah. Uh -huh. Look, if you check the encyclopedian, uh, you see the technology that bring out the motorcycle. Ah, eh, oh, ah. ọkọ ọmọ mi ń fèèfé ọlọ́run jẹ́ kẹfọ́ ìbò bá yẹ́rì ajẹ́ ọ̀làgbára. ẹ ẹ wo a ti mọ rí i àwọn fẹ́ wọlé lọ́mọ ẹ̀yin náà ṣoríire ọmọ ẹ̀yin náà ṣoríire bí eléyìí o. a wọlé lọ gbogbo tá a bá fẹ́ fìrà yín sí ẹ fìrà yín ṣe yánmayànmá. ọ̀tẹ̀ lọ́rùn. wàá lọ́wọ́ pẹ̀lẹ́ yàtí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ irú ilé ọ̀tọ̀ sẹ́yìn mọ́ ọ̀rọ̀ mi ò ní dojú rú. ẹ ṣé àmì lọ ọ̀dà àmọ́ mi á rí inú. ẹ ṣeun mo bá wẹ̀ fún yín o mo kiri káàkiri ilé ẹnì kọ̀ọ̀kan tí wọ́n wà wẹ̀ kẹ́lẹ́ fún wọn lágbára Ọlọ́run dúpẹ́ bíyà mo bá wẹ̀ fún yín lé yọ̀ọ̀dà ọ̀yẹ́ ìdí àná o irú eléyìí ọ̀tọ̀ sí yìí o bàbá kọ́ mi. ẹ kú ìnáwó ẹ wàá máa tó kù lẹ́sìn ni wípé èmi náà rí ẹ̀kẹ́ náà wò ní ìtẹ̀jú ìṣẹ́jú márùn-ún lọ kó o fi gbé mi káàkiri abúlé yọ ọ̀tẹ̀ ńlọrùn àṣọmọ pé ìjókòó méjì náà ni tèmi tí mo jẹ́ dẹ́bà rè ti tíṣà tọ́ra rè kò ju méjì lọ. ẹ ṣe bí tèmi rèé nígbà tí o ti ṣe tíṣà tí ó gùn. nígbà tó bá wá sí de ní ìsìn ọmọ pé fúnkẹ́ fúlọ́ lọlẹ̀ kódà. o tún bẹ̀rẹ̀ ọmọ ni mò ń sì dé mò ń sì dé bí mo ṣe ń sì dé fẹ́ gbọ́n rẹ̀ nà kó tó kú o adìẹ ìsì ìkú adẹyin rẹ̀ ni o. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo. tẹ́tà sì mọ̀ pé mò ń síde mò ń síde ṣé eléyìí wọ́rọ̀ wo ṣé yìí àbẹ́ yìí kọ́ ni. Ah. ló jókòó ní yẹ̀gẹ́ kò ní mímọ̀. eléyìí ọ̀pọ̀ jù eléyìí àlọ́ ọlọ́pọ̀ àdéhùnsẹ́ ni wọ́n pọ̀. ọbẹ̀ ni ọ̀tọ̀ kò sí wá fi gbé mi ó bá kọ́ ọmọ mi lónìí a máa ṣe omi ọ̀fẹ́ wà láàrú omi ọ̀fẹ́ wà láàrú. ọmọ ẹlẹ́kọ̀ọ́ sí ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ tìyá ilé o ọmọ tó bá sin wà á kó odò kan aró. ẹ ǹlẹ́ bàbá. ẹ ọmọ ọ sórí rẹ lẹ ìyá rẹ ń kọ ọkàrẹ ọmọ tó bá sin wà á kan ẹ jẹ ọmọ kìrìjì tàríwé kìrìkìrìjì ọmọ kìrìjì tàríwé ọmọ ẹlẹ́ẹ̀kan ọ̀sìn ẹlẹ́ẹ̀kan ọ̀sìn lẹ́yìn ọ̀dẹ̀ eh, ah, bàbá ṣé ìbínú ẹ káàárọ̀ ìrèdí òjẹ ẹ pẹ̀lẹ́ ẹja máa sọ́ra o ìrèdí òjẹ tíṣà ọ̀dẹ̀ nù. ẹ ṣeun ọkùnrin ké sí o. ó nu. ẹ kò jọ mẹ́ta ṣé ẹ ti bínú sí mi báyìí torí ẹ nípa ẹran yín o ẹran yín wọ́n díẹ̀ lóko àárí mo pẹ́ yìí fẹ́ràn ìyá pọ̀ pọ́ àmọ́ ẹ di bíi bíi jímọ̀ ọwọ́ ò ti dẹ̀ ọwọ́ ò ti dẹ̀ mo sì dúpẹ́ ti tọmọ yín náà à ń rí owó ẹ̀kọ́ yín lára rẹ̀ bẹ́ẹ̀ ti ń kọ báyìí bẹ́ẹ̀ ní gbẹ̀kọ́ ọlọ́run ó dúró tì í. tíṣà wo tọ́ba pẹ̀lú fún ọ má jẹ o ẹran ọ̀yà tó lọ́wọ́ gbé wáyẹn má jẹ o ọdẹ hm? nígbà báwo ni àyọ̀kẹ́ ṣe jẹ́ sí. àyọ̀ká <laughs> ah, àfẹ́sọ́nà mi nù ọmọ sí èjì èèyàn pọ̀ ẹ bá bá wa bẹ ọlọ́run kẹ́ ẹ sì bá wa bògún lágbára ọlọ́run nǹkan tá à ń gbàdúrà lórí rẹ̀ kọ́ lóun jẹ́ ó ó ti tán my friend kí ni wọ́n fẹ́ fi ọ̀mọ̀wé ṣe. sísà ah, ẹni ṣe mọ̀ pé àwọn ọlọ́dẹ apọ̀ nínú ìlú yìí tí à ń gbèrè oko kì í bí n bá lè fẹ́ rú ọmọ òun tó mọ̀wé yóò máa kọ́ bí kò sí irú ìpàdéjọpọ̀ àwọn ọlọ́dẹ tá a lè ṣe ṣe mọ̀ pé akọ̀wé ọlọ́dẹ ni mo fẹ́ jẹ tẹ́lẹ̀ àmọ́ nítorí pé mo ti mọ̀wé kan tààràtà wọ́n gbá mi ẹ̀yìn mo wá rò pé tí n bá lè fẹ́ irú àyọ̀ká bá tó tó mọ̀wé wọ́n fọlá àyọ̀ká wọ́n fi wò ńlá. ṣé wàá rò pé wọ́n fi òyìnbó lọ kó ọ̀kẹ́rẹ́ kó kó jà lọ nínú oko káàkiri ni hunter look look look let me tell you this. Do you realize the gigantic edifice I built in a hut? Awful. Eh? Sàfó. Ògún òwòlélé. Àmọ́ tí wọ́n sọ fún ọ. Sọ̀rọ̀ wọn tó sọ. Ẹ mi kò dájú. Ọmọ n ti ṣe àlàyé fún ọ ni pé. Ní gbogbo ìgbà gbígbàkúgbà tí ọba tún lọ pẹ̀lú àyọ̀ká ọmọ ìjọba rí o ọmọ nípa ìjọba o ìjọba wa ọ̀ràn ni wọ́n ni wọ́n ní ti ọkọ̀ wa gbé o. <laughs> Ọ̀tọ̀ ah, look look psychologically do you know the anatomy of love is ah. that has to do with àyọ̀ká myself. Look, look, look, look. If you ever go there, if I see you there again, if I see, I won't only kill you, I will crucify you, I will. Look, yes, I will cut you into pieces. That's all I mean. Tell him that. Tell him that. Yes. Ah! Ògún o, Ògún o. Àbúrò Lákàyé máa gbọ́n tó sọ. Ọdẹ, ọdẹ. Ògún bèmí. Ẹyìn tòṣà ó ní sọ fún ọ ó ní láti ẹni òní tó bá tún rí ẹ pẹ̀lú àyọ̀ká sọ̀rọ̀ yẹn pé wọ́n máa fi ọmọ mọ́tọ́wọ́ rẹ̀ kú ọlọ́ba yẹn kí bàbá àti ìyá rẹ̀ kí wọ́n tọwọ́ rẹ̀ kú ọmọ pé àyájọ́ tó ń sọ àyájọ́ ìbónú tó wọ́n tún padà débí yìí lágbára ọlọ àyájọ́ ná ni ó sọ ọmọ pé ìbò náà ọlọ àyájọ́ àyájọ́ lọ sọ fún ọ sọ̀rọ̀ tó wọ́n sọ ìbò náà sí ọba yìí ó dènà tara rọ ni. ọwọ́ tó ní kí n ti sàlàyé fún ọ nọ́mbà bíbí lẹ́ẹ̀kan nọ́mbà bíbí lẹ́ẹ̀kan ó ní tọ́ba tó bá tún rí ọ lọ́dọ̀ àyọ̀ká ìyá àti bàbá rẹ wọ́n tọwọ́ rẹ kú ni. má dẹrù má o má dẹrù ẹ o. àyọkà o àyọkà àyọkà tí o lọ. àwọn ẹ̀rọ bí òun wọn ò mà wá lásán kẹ. ẹni bínú àyọkà yìí lọ àyọkà sì ń fọ mi báwọn. ẹ bá mi pé àyọkà o àyọkà o. kí ló dé kí lọ́wọ́ tí ń nà wá sí. ọlákì mi ni. lákì mi kí ni. àlọ́ lákì mi ni. ọlákì mi báwo ṣé ẹ ti pọ̀ nǹkan pa ọtí ń polówó pọ́nmọ yóò dé. mẹ́ẹ̀ pariwo. wò mọ́bì tiẹ̀ kó bá tèmi o sotí yọ mọ́bì tiẹ̀ kó bá tèmi o gbogbo náà rẹ̀ mi ọ̀fẹ́ o ọmọ òun dà kí ló tún dúró sẹ́ńbẹ̀ o ṣé ẹ ti pẹ́ kọ́lé sílẹ̀ ni. ó ní ọ̀hún yàrá mi ti kú ara ẹni pẹlẹbẹ bíi kòkòrò ta mẹ́jọ ní ọdún náà sọ̀rọ̀ ẹ sọ́rẹ́ o. bàbá rẹ̀ mi. alùpùpù lásánlàsàn ní tíṣà ara àdébẹ kó gbé wá káyọ̀ká káriwo gbalẹ̀ kó kìkì gbòde kí gbogbo òní ní ìsìtìtì ọ̀wá igi mọ́ pariwo má pariwo má pariwo. ariwo ẹnu ọ̀nà yóò le tó ọ kérúbù lọ́ba lọ àbísẹ̀lẹ̀ kọ́ ya aago bíi mẹ́rin kó so mẹ́rin kan máa rìn kí bí ìgbóná kọ́ lọ́mọ rẹ dé òun tuntun kan bíi ejò kó o ní òun kankan má pariwo lọ́mọ lórí o. ah ah, ah ààrẹ ń pè ẹ̀rọ ta ni a ẹ gbà mí ìrẹ̀mú rẹ̀mú rẹ̀mú rẹ̀mú àrẹ̀mú rẹ̀mú àrẹ̀mú rẹ̀mú àrẹ̀mú rẹ̀mú.

máa fi kìíní bọ̀ wọ́n. Ah, àmọ́ bọ̀. Ah, ọlọ́run àmọ́ pẹ́ o. Eh. Ah, ọ̀rọ̀ ló sì ń ga nù. yóò fà mí sí gbogbo ẹni ìyá tí òun yóò fi ẹ̀fà wọ́n tún tà wọlé wá ọdún. Mátì mi, má jáde kúrò lé mi, jáde kúrò lé mi, Bọ́bí, Mátì mi ṣó ti gbọ́ má tì mí mo fọlọ́hún bẹ́ẹ̀ ṣó mọ̀ pé títorí tiẹ̀ náà ṣe lé mi kúrò níbi iṣẹ́ ó wá tó ń sìn kó máa pariwo kó fẹ́ mi mọ́ tó dẹ̀ mọ̀ kúrò mọ́ fìsì ni mo ti ń ṣiṣẹ́ gbogbo pálí tí mo ń kó fún ẹ tó fi ń ṣe business at least tí mo mọ̀ over fourteen passports mo kó fún ẹ mo dẹ̀ mọ̀ pé lórí each passport òun ní ìkún um, four four thousand pounds ok wọlé kókó ṣe àti tèmi fún mi náà. ṣé àwọ̀ ṣé mo mọ̀ kí mo lose owó. ó gbọ́ pé mo lose owó nílẹ̀ yìí tí ó bá ń ṣe àwọn ọ̀rẹ́ mi tó dúró tì mí lẹ́yìn ó ẹ ò bá commit suicide àwọn ọ̀rẹ́ ẹ tó bẹ̀rù sílé mi ńkọ́ ìgbà tí mo lọ bá wọn wọ́n sọ fún mi pé àwọn ti kó ṣe àti tèmi fún ẹ ẹ ò dẹ̀ wọlé kó kọ́ fún mi kí n dẹ̀ máa bá kádàrá mi lọ. ṣùgbọ́n pé ara nǹkan tí mo sọ kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ náà nìyẹn aláṣẹ́wó nìyẹn ṣé wọ́n sọ fún mi káwọn ọ̀rẹ́ mi tó gba ẹrù sí ilé ẹ̀ ẹ̀ ṣé wọ́n sọ fún mi nígbà tí mo wá lọ tí mo ń lọ tí mo wá ṣẹ̀ṣẹ̀ ń find out pé o ti fẹ́ àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi tẹjọ́ ń ya picture tẹjọ́ ń post tẹjọ́ ń ṣe ìlànà kiri ló wá ní kí wọ́n fẹ́ kí mo fẹ́ fẹ́ láàrin sí i Bobby o ò lè kúre ọlọ́run gan mọ̀ pé o lè kúre mo dẹ̀ mọ̀ torí nǹkan tó ṣe ń ṣorí burúkú yìí torí big mommy tó gbé sílé ló ṣe ń ṣòṣì. ta ló ń pè big mommy ṣé market wọn pè big mommy. mo mọ̀ nǹkan tó ṣe ń ṣòṣì torí owó ló ṣe ń ṣòṣì yìí torí owó ni kò dẹ̀ lè là ẹ́. ẹ máa wo wèrè kí ló wá sí kí ló wá ṣe London ṣèbí tó lówó la ṣe wá sí London. ọkọ wọ́kùnrin kan tó lówó lọ ó ti yẹ kí lórí ilé mo lè ṣe òpó ló máa ṣe ó Okay. ṣì máa tẹ́bọ̀ ọmọ àlè. alamu sebo ló ń gbẹlẹ kan. yẹ yẹ mọ. yàwó lọrẹ nù. ok. ẹ káàbọ̀. kò ní lọ lóye bó ṣùgbọ́n fún lówó tó ti yọ bó ṣe gbọ́ bó ṣe gbọ́ bóde ni a ti ń sè ni a ti ń sọ sọ wárí kejì yìí ìkóló náà ti wá o ọmọ dáadáa gidi ni kódà ọmọ ọ̀dọ̀ ní sẹ́lẹ̀kù tẹ́lẹ̀ sọ nígbà tó délẹ̀ yìí kọ̀sẹ̀ntì èrò yẹn níṣẹ́ tó gbé yìí níṣẹ́ níṣẹ́ gbẹ̀gì. tọ́ba náà tí ó gbé àwọn ọmọ ọ̀dọ́ lu èbù dákun bá mi torí ọlọ́run ìyàwó mi ọ̀sán àbí mò ń ní dákun ẹ̀yìn nílẹ̀ lónìí. oh excuse me yọ̀ọ̀kan àyọ̀ọ̀kan what's your problem ó oh, kí mi hàn ọmọ kò dé. a ti rí wa lánàá a ti rí wa hello how <laughs> are is everything. ìkíra ní ìkíra ní dáadáa. ṣé wọn wọn ń kí ni àbúrò. Ah, ah, ah, are you okay? yes. Eh. ó tún bẹ́ẹ̀ mo ní lọ́dọ̀ ẹ̀jì jẹ́ mo ṣàdá ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ sí. Eh, ẹ rọra ẹgbẹlẹ ẹlẹ ẹ rọra. bàbá èmi èmi ayé alánà ayé alánà sọ̀rọ̀ gan we spoke a lot èmi rẹ̀ gba with coca lọ́sọ̀ gan lóríṣiríṣiríṣiríṣiríṣi in fact when I saw him yesterday I was so much impressed you know I, you know, me do gan inú mi dùn gan ni. you see uh, yesterday I was so impressed and I'm still impressed by her mi ò mọ̀ pé èèyàn kan tó máa gbóyìnbó tó tó máa gbógo olúwa yìí. ọmọ ah! abáyọ̀ mọ́ níbi wo ò láǹbọ̀ ṣe rí eyín rẹ̀ fún ìbò ní jáde ń bẹ̀ tọ́mọ wa tún kùrù báyìí ìbò gan débi jò ní ọ ah! ní. Sàmúsà ń kúrò èbó de èbó lò náà. Mi ẹ̀ dẹ̀ ọmọ tí fẹ́ ṣe sìn yà, I'm gonna take your picture, mo fẹ́ ya fọ́tò ẹ̀, um, wait a minute. Fọ́tò mi nílò ní èbó wo <laughs> just because of the language. <laughs> oh, oh, that. Ẹ̀mí ah. yóò kọ́. Ìwọ wo? Wọ́n lọ fẹ́ ya fọ́tò. Ah, kí ni ó fi ṣe? Ah, ẹ jẹ́ kí n ya tiẹ̀ náà. Bọ́ọ̀lù sílẹ̀. Eh. ilẹ̀ ní fọ́tò wá ọmọ mọ̀dáró ilẹ̀ ní fọ́tò wá. Eh, eh, um, ẹjọ ta ló máa bá mi yà mo fẹ́ kọ́ yọ èmi àti àyọ̀ká yìí lọ. Um, gbà wá. má bọ̀dà. ta ló máa yà wá. no no no no no. kò ní lè yà wá illiterate ni kí ló mọ̀ kó kò ní mọ ibi tí wọ́n dá kámẹ́rà kọ kò ní lè yà wá. gbà wá. kí ló wá. wá yà wá wá yà wá. jẹ́ ṣé wàá tẹ bíbáyìí tábà ti wá wà láàrin àwọn méjèèjì wá wá tẹ tòkè yìí ṣé yẹn ń sìn ìgbàlá ọ̀nà ọ̀yà kí wò wá. ṣé yóò rí tẹ ìwọ wo. dúró ní sòrò jẹ́ ká jẹ ìyá mi. kíni títẹ̀ tí ẹ tẹ́ tẹ́ tẹ́. tẹ́. kíni kíni tí ẹ pẹ̀lú tẹ́. wọ́n náà ìwọ ló ń fẹ́ yíyá yàtọ̀ ìyàwó náà wá. tẹ́ èwo ti ẹ tó ń gbé ọ̀tẹ̀. ajá ah, kí n wọ ajá kí n wọ. sọdá. ó dẹ̀ yà dáadáa ṣá. ẹ ọmọ ẹ̀yọ ó yà dáadáa. èkó ní gbèsè. lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ àìkọ́ba. ẹ ó fún ẹ̀mí náà. kí ló ṣe. ẹ̀kọ́ ti yà ẹ́ lẹ́ẹ̀kan. ọ̀nà ah, ah, mi. ẹ̀yẹ̀ bá mu yín. ẹ̀rí kí ni ẹ máa ń sọ de. mẹ́rin ẹ̀rí kí ni. ẹ̀yẹ̀ bá mu. ọkùnrin kan ní ìrọba. tí ó ṣe kí ni ń wà fún mi ń wà fún mi náà ni. ọ̀dà àrẹ̀mọ́dà ló ń bí ṣe nù. wẹ́ẹ̀ ọ̀gbọ́ ọba àlùbọ́lẹ́bù máa ti kúrò lórí ìwọ ló mọ́ fẹ́. mi ò fà bá a sí ìtura bá. kò máa fẹ́ ẹ̀ sára. ọ̀bá wà ní ọmọdé àmì yẹn. bẹ́ẹ̀ bá ti rí àyọ̀ká àyọ̀ká o àyọ̀ká kẹ́ ẹ̀ ṣàyẹ̀sí rẹ̀ o àyọ̀ká. onímọ̀kọ́dé gbà. ọmọ báwo ni nàìjà. gbogbo ayé ló ti jẹ́ nàìjà yẹn o kúnlé èmi ò lọ sẹ́kọ̀ọ́ àṣọmọ ọ̀dọ́ mo kàn ló bí ijọ́ mẹ́ta lẹ́kọ̀ọ́ nígbà tó yẹ pé ṣòkòtò dí mi gan wọ́n lè gbà gbogbo wọn àròbọ̀ fi fóònù ṣe wọ́n ni ẹ fún mi ní fóònù ẹ fún mi ní fóònù ẹ fún mi ní fóònù owó ń kọ́ nígbà tí mo rí pé ojú wọn òkè ló wà gbogbo wọn kọ́ gbà mí gbẹ mo yà ká lọ sí ìlú wa ìlú wa ni mo ti yàgò fọ́tò yìí. Ah, bó ṣe wà ní ìjà rẹ̀ kúnlé ta lọ́mọ yìí ah, ah, ayọ̀ká fíléèjì wa ló wà ọmọ yìí ní qualities mi kúnlé. wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ló ká champion nílùú wa o gbogbo tó bá ti sọ báyìí náà máa ń tẹ́tí gbọ́. kò travel rí bó ṣe wà yìí. kò dé kò rí. kò dé kò rí kúnlé. kò dé kò rí. kúnlé ṣùgbọ́n kí mo lè gbọ́ ọmọ ìwọlé. bọ́ọ̀bì o tún máa gbé mi mọ́ra kí ló fẹ́ kí ló fẹ́ fi lè ṣe kí ló fẹ́ mo mọ̀ ẹ̀yọ̀ ah! ẹ̀yìn tọ́wọ́ bá ti hmm, tọ́wọ́ ti pọ̀ sáyà ẹ̀ mọ̀ pé ìwọ ẹnìyẹn ṣùgbọ́n ilé wrong number ni rìdáìlì kì torí ìlú wa ló wà kúlẹ̀ ni mo fẹ́ fẹ́ ọmọ yìí ọmọ oko lọmọ yìí ọmọ oko ni village wa ló dàgbà sí kúlẹ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ọmọ oko ni mo fẹ́ fẹ́ mo ti sọ fún ìyá gan kó bá mi wọ́ ọmọ lóko mo nípa àwọn fẹ́ yí ẹsẹ̀ wọn àwọn fẹ́ yí ẹlẹ́dàá ìwò ṣé ẹ̀ mo fẹ́ máa dúró dè ṣùgbọ́n ilé tí wọ́n á kúlẹ̀ ah, ọwọ́ ẹ̀ lẹ́mọ̀ yìí wá kí ni reason tó ṣe fẹ́ mú ìyàwó lẹ́yìn. kúnlẹ̀ mo ti sọ fẹ́ kí èmi ò lè fa ọmọ lóyè. kí ló dé tó fi lè fẹ́ ọmọ lóyè. ọmọ lóyè ojú wọn ti re jù ètò bá tún wá nípò tún wá like kò fẹ́ fẹ́ àti gbà àti fẹ́ àwọn ọ̀rẹ́ bíi mẹ́ta ṣé ẹ̀ mo fẹ́ jókòó tìkun. Hmm. ṣùgbọ́n eléyìí ó ti yẹ kó bá dé bíbá ẹ̀. àní kó tó lajú àti bímọ bíi mẹ́rin ẹni tó bá fẹ́ fẹ́ gbà yẹn kó máa gbé e lọ́kùnrin. orí sọ tó yẹ happy ẹ̀ẹ́n kí òmùkú tó bá gbọ́ ọmọ tá à ń sọ ìwọlé náà wọ́n máa wọ́n yan olúwa máa kí mi oríyìn ló máa jẹ́ fún mi pé àtọ̀ ah, èmi ní inú ìlú wa ìpasẹ̀ mi rántó fi ṣe gbẹ́rù mi wọ̀ lóyìnbó àpá ah, ah, wọ́n máa pariwo ìdílé wa láéláé ni mo fẹ́ kó gbé wọlé ọ̀dọ́n. pátápátá ní ẹ̀ma ti sọ fáwọn tèmi ní British commission wọ́n ti bá mi do. gbà bẹ́ẹ̀ máa gbọ́ ọmọ yìí wọlé kúlé èmi ni mo sọ bẹ́ẹ̀ máa gbọ́ ọmọ yìí wọlé. àní mo fẹ́ fẹ́ ọmọ yìí ní sẹ́ẹ̀. Eh? kúlé mo fẹ́ fẹ́ ọmọ yìí. àwọn àwọn ọ̀kadà ń sọ fún mi pé kí n máìndì bí mo ṣe máa bá òun sọ̀rọ̀ palẹ̀ ìjọ pàdé ìlú òyìnbó tí mo wò pé báwo ni tó bá ṣe inú mi á dùn ah, ọmọ ọmọ ní quality kó lè ṣe kó wá gbọ́ wọ̀nyí sápamọ́ láti jọ ìbú àwọn ọmọ ti lọ ní kọ́yìn báwo rí báwo rí o ò ṣe dáa o ah! báwo rí ayọ̀ ká nìyẹn báwo kó wọ́n tún ṣẹlẹ̀ bàbá mi ṣe bàbá mi sọ̀rọ̀ tó bá di ibi ọ̀la wọ́n tún bá bá sọ̀rọ̀ lórí àgọ́ Ayoka, Ayoka, Ayoka. bàa jẹun níbi tó ń lọ tí ò lè pe ọ̀rẹ́ mi pé kó fi motorcycle gbé ẹ. mo ń lọ gbòòrò ni mo fẹ́ lọ rè receive international call. ó ń lọ receive call àbí? èsì tí ìrìn ẹsẹ̀ bá mọ́ ni ọ̀rẹ́ mi ló yẹ kó pè náà anyway that aside mi gbọ́ information pé ẹnìkan ti ń pè ẹ́ o ti ń dà lóhùn láti lóyìnbó ọkọ mi mò ń bá sọ̀rọ̀. no mi mọ̀ yí pé èmi ló ń bá sọ̀rọ̀ ẹ̀ sìn right àní ẹnìkan láti ìlú òyìnbó ó máa ń bá ẹ sọ̀rọ̀. mo hmm. mọ̀ ń sọ mo ń tún mọ̀ emphasize lórí rẹ̀ èmi èsì lẹ́fù yínú fílẹ̀jì yìí èmi èsì lẹ́fù yìí international lèmi èmi èsì lẹ́fù yìí fọ́tò lásán wọ́n rí gẹ́ni àfigi lásán wọ́n rí lẹ́tà tí wọ́n e béèrè lọ́wọ́ mi bóyá yín fẹ́ ọ àbí wọn ò ní fẹ́ ọ ogun tó yìí ọ̀gá tó yìí èmi ẹ ṣe tilẹ̀ yìí o international èmi ẹ wo ọ̀nkú ẹ lọ́ọ́ rè wáyàwó mi ìtẹ́ ẹ̀fẹ̀ ìwọ́yàwó tọ́jẹ́ sàwọn àbúrò yín tọ́jẹ́ gbẹ́ yín ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà èsè sọ́ọ̀sì mi náà tẹ́lẹ̀ bá àmọ́ mo kàn wò pé kí n ẹ mọ̀jà tún sọ̀rọ̀ lọ́bẹ̀ ń. ó ní pé o ní conscience look if you know the the level of love I have for you deep down my heart you know. ẹ wo gbogbo ẹ̀yin o iṣẹ́ ti yàtọ̀ iṣẹ́ ti já gbogbo ẹ̀yin ò jẹ́ mímọ́ iṣẹ́ ti yàtọ̀ nísìnyí ah, ẹ mọ̀ àwọn tí màá mọ́ gbọ́ ni àwọn ìbò àwọn èbó ọ̀rọ̀ ń pè àwọn èbó àfẹnífètèpè tí màá máa gbọ́ lórí fóònù ẹ ju gbogbo èyí ò lẹ̀. gbogbo èyí wọn jẹ mímọ̀ iṣẹ́ ti yàtọ̀ iṣẹ́ ti kẹ́rìsì ọ̀kadà dákun gbẹ̀ǹdé gbòòrò iṣẹ́ ti yàtọ̀. look here look ọ̀kadà don't go to anywhere. ma move lọ sí anywhere jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí àwọn ìlú òyìnbó tó ń jẹ ẹ́ lójú tí wọ́n fi ń tẹ̀ ẹ́ jẹ I'm telling you this in 1962 I was in Portugal yes everybody know me in Germany I was invited to the tourist of this mi ní ìjọ mi kọ̀ mi nà kí ni mi ní mi tourist of hey ọ̀kadà ọ̀kadà. london ló wá sí o láti farabalẹ̀ kítíkítí gan ni o gbọ́dọ̀ máa kọ́ rẹ̀. ọ̀rẹ́ máa ń fìyàn sí wàhálà nílùú yìí ni o ìdèmí pé báyìí ti wọ wàhálà ọba máa gbé e ó dẹ̀ ti dọ̀rọ̀ deportation nìyẹn o ṣùgbọ́n mo kọ́ ti deportation jẹ́ nílùú yìí ó ń gbẹ̀bà lọ sábúlé yìí nìyẹn o. Hmm. ẹ gbogbo tó bá sọ fún mi náà ni mò ń ṣe gbogbo tó bá sọ fún mi pátápátá ni mò ń yóò mú tẹ̀lé gbogbo rúùlù àti rẹguléṣàn rẹ̀ mm-hmm. sọ gbọ́ lábúlé wa tí mo ti wá òye kọ́ rẹ̀ òye kíkó mọ̀ ńlá lórí ìyá náà èyí kọ́ rẹ̀ sóyè o àmọ́ gbogbo ibi tó bá ti rí tí bá ti fẹ́ ṣàṣìṣe kò tètè mọ kọ̀rẹ́ẹ̀tì mi yín mo step aside tí bá gbẹ́sẹ̀ left tí ò bá dà yín dúró yín gbé right sọ gbọ́. okay. kí ni wait kí ni mo fẹ́ jẹ́ kó gbọ́n wọn náà nìyẹn ṣé lè ní gbogbo sínsínsínsínsín tó ń sọ yẹn mo hm, láti stop ẹ o ṣé lè mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi àwọn kí so mo láti improve lórí èdè tó ń sọ yẹn. ẹ kàn sí gbogbo ní ìbúròfò sórí lábúlé wa gan nígbà tí mo lọ sí soko gbogbo àwọn tíṣà mi pátápátá wọn lò mí mo ní tètè kà sọ̀kù gan à ń kà sọ̀kù ìlú mọ̀ mi dáadáa ni ń kà sọ̀kù ṣèbí kí wọ́n sọ gbogbo èdè tí wọ́n sọ yìí ni kí ni wọ́n sọ bí wọ́n ti sọ. tó bá ní kèrè ní ìlú ìlọ sọ nígbà tí mo bá lọ sí tí mo lọ sí lọ sọ. ohun tó sọ yẹn ohun tó sọ yẹn o ohun tó sọ yẹn. Hmm? <laughs> ọ̀dà ò ti gbọ́ improve improve. good my dear ṣọlá àwọn aṣọ tó kó wá láti ìlú yẹn àmọ́ láti lọ kó wọn fún charity. ah gbọ́dọ̀ aṣọ tí mo fi tá a fi bẹ́ẹ̀ bá mi rí ṣe ìkómọ ìwọ gbẹ́ngbẹ́ ṣé kí n ṣe pọ̀ ti dànù náà nù. gbogbo ẹ̀ mo ti dànù. aṣọ bá mi bá ìyá aláka ṣe ìjọba ìjọba bá wọn òun náà gbẹ́ngbẹ́ aláṣọ òkè tí mò ń lè kó fún mi tí wọ́n lè pé ti bá bí mi kí n lè pinnu gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ́ ẹ̀ so ẹ̀yìn lọ rè yọ àwọn kankan wo àwọn tó bá kú lórí dànù sórí àwọn èèyàn àwọn ṣe sàn-án sàn-án ni àwọn aṣọ tó ń wọ̀ yẹn táwọn aṣọ kéèké àwọn aṣọ olówó ńlá lánàá ni àwọn aṣọ olówó ńlá ńlá ni thousand thousand láìra wọn ìkọ̀ọ̀kan bọ́ ti wà yóò tó one thousand two hundred lówó wa nàìjà náà èyí lè dá ogun wọn nù báwọn àwọn tó dànù ń sáwọn fún ọ. tẹ̀yìn ṣúwárí mo ti ṣètò àwọn aṣọ fún ẹ o ṣe àwọn máa wọṣọ listen you have to change your colour combination kò dé blend up ṣé ti yẹ. ẹ ẹ ní ìdúró fún mi gbogbo tó bá mi sí ní ìrìnsè lóko àwọn dání mọ àwọn ọmọ tètè improve nìkan àwọn ọmọ tètè improve kódà àwọn títà tí wọ́n kàn mú ìwé gan tí wọ́n bá ti gbé yá báyìí àwọn ọmọ pé bí abébè bí gbogbo bú ọ̀pọ̀ àpàlẹ́ yẹn wọ̀nyí kò sí ọ̀rọ̀ lórí òkú. Oh, ti rọ̀gbọ̀dọ̀ kan ò lábúlé. alábúlé. ọmọ radẹlẹ̀ òun ni ọ̀rẹ́ kẹ́ni. alábúlé wa. ẹni bá rí ọ ó lè sọ àyànfẹ́ ni. alábúlé wa àyọ̀ká ọlọ́run. ìyá mi tòótọ́ ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ọjọ́ òní. àlàáfíà ni mo wà àbí gbogbo yín kọ̀ wá. àlàáfíà gbogbo wa wà eh. àlàáfíà ìyá rẹ̀ sì ti gbádùn. wọn kárí ọmọ mi àríkẹ́. ẹ máa bá mi kí gbogbo ará ilé pàápàá jùlọ bàbá alárùn àti ìyá kúnlé. ìbá mi kí àlàáfíà ni àwa a ló ọwọ́ ni kì í sọ fún yín. bí ó dákẹ́ gbèrò gbàdé o sọ èyí ṣe ìtàwọn rẹ̀ ń kí gbogbo yìí nínú àwọn bàbá alára alára ìtura ń dárúkọ ìyá ìpínlẹ̀ torí pọ́nmọ́ ìyá ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ ní ìrìnàjò àbí bó sì dé nígbà tó wà nílẹ̀ yìí tí ń lọ sùkú bẹ́ẹ̀ tí ń àbí ó ti dá akọ yín eh. ó ti dá akọ yín ah. torí pé nígbà tí wọ́n sọ fún anú lẹ́tà hmm. wọ́n ní gbogbo abúlé pátá. àdìkòdú ilé bọ́bá jẹ́ mẹ́rin fún. ara àwọn abúlé náà sálẹ̀ wà hmm. Hmm. àbí ó ti dá akọ yín náà lé máa sọ lẹ́tà sùn. wọ́n ní pé ọ̀rẹ́ àwọn kan ó máa wálé láìpẹ́ àwọn máa rán wọn sí tó bá ti dé wọ́n wá ní kí n sọ fún yín pé àlàáfíà ni àwọn àti ọkọ àwọn jọ wà dúpẹ́. sọ́rífà sọ́rífà tíṣà. wọ́n sì ní kí táwọn fẹ́ pe àwọn tẹlifóònù nọ́mbà wọn ni. èmi ni ọmọ yín tòótọ́ àyọ̀ká o ṣeun o ṣe yọ ọ̀dà fún ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ ẹ ṣe mọ ẹkú dìde o ẹ ti wá ọmọ gbọ́ rẹ lágbára ọlọ́run ọmọ mi ló wọ́n àwọn èèyàn wà létí ọba ti ń bọ̀ tó bá ti wá ránṣẹ́ etí yín ọgbọ́ ojú yín ò rí ẹnu yóò sì jẹ́ ń bẹ̀ kó lè lédùn máa lò fún wa ní ẹ̀mí gígùn tá a fi jẹun ọmọ. wàhálà o ẹ máa ń tóbi ẹ máa sọ fún gbogbo èèyàn o àyọ̀ká kọ̀wé ránṣẹ́ sílé o ọmọ mi àríkẹ́. ìyá àyọ̀ká ìkéde rẹ dìkan alékèrè rẹ bí kan léde ilé ìwò wọn ti jẹ́ ránkì mi kalẹ̀ bámbámú nígbà tí ọmọ rẹ tó mọ jẹ pé bọ́sẹ̀ ọmọ mi náà nígbà tí ń bẹ fẹ́ yìí sísẹ pé wọ́n wá ń dárúkọ àwọn èèyàn ẹ bá ń kí bàbá alára ìyá akúnlẹ̀ wọ́n wá gbàgbé láti pè mí èmi wọ́n wá kó mi mọ́ wọ́n sọ mi di àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò dùn mí ọ̀gbọ́ kò dùn mí àwọn náà náà tó lọ ìrìn rí ọ̀gbọ́ àwọn ẹni tó lọ lóyìnbó àtẹ̀tọ́ lọ gbẹ ẹ̀wọ̀n ìrìn àjò náà ní ńgbọ́ ọmọ mi bá dé látẹ̀wọ̀n á ní kó wá kẹ́yìn náà. òbúrò ẹ lọ bẹ̀rẹ̀ ọlọ́run sọ dé ọlọ́run sọ ọmọ tèmi náà ti bẹ́ẹ̀ ní òbòdó láyé ẹ ṣe mo dúpẹ́ o. bàbá ìdí ti kà wé gbogbo yín pátá ni yín. ọ̀dà ọ̀dà tó ń bí bá ọ ṣe mọ ọ̀dà fún ọ. ọkọ ọmọ ẹ ṣeun. ìgbà ni àbáyé kéde báwọn èèyàn dáadáa o pé etí ti ń gbọ́dọ̀ ọmọ yín ti ń kàwé wá o. èyí ti rí búrẹ́dì ti jẹ́. ẹ mo mú kan. ẹ ẹ wo. ẹ o ti o ti dán lójoojúmọ́ yìí. ẹ ẹ o ti ọmọ gbọ̀n lórí mi o ti méjì mo sáré kan lánàá. ẹni kan lọ lórí burúkú ni fi ń bú mi o. ọlọ́sàn ti dàbí mo ti da o. ṣé wọn kè? Ó wo dé seatbelt ẹni. Ah, èmi ò lè mọ fúnjà mọ́rùn gbogbo ìgbà ikùn lèmi náà tí wọ́n fúnjà mọ́ ó ti dé gbòsí lọ́rùn lọ ṣe kínní. Okay, you're saying I should bring the documents. Well, there is a Lord, there is no. You hold on, hold on. Madam! Torí olóòmù wà lórí fóònù ẹ̀ẹ́dẹ̀ gbóhùn wá sílẹ̀. Àbíkọ́ lọ́wọ́ sàánú èèyàn nínú mọ́tò ọkọ mi. Ẹ wo bọ̀dà ẹ̀kanra pọ̀ ẹ kàn ra pọ̀ ẹ wò níbi tẹ́mi gan ti wá wọn mọ̀ gbádùn gbogbo èèyàn pátápátá wọn mọ̀ mí lábúlé wa. I'm sorry. àfi wọn ṣàánú wa o. Oh, Mr. Berry, I will call you back in a minute, alright? ẹ mọ ọ̀rọ̀ ṣe díẹ̀ díẹ̀ o bàbá ọkọ mi tẹ́ jẹ́ ní òjẹ́ mọ̀rọ̀ tó yẹ kí n sọ sí yín o ẹ rà mọ̀ ṣe díẹ̀ lẹ́kí lóde nínú mọ́tò ọkọ mi ẹ ṣàpè mọ́ sọ̀rọ̀. madam sẹ́rí ẹ má bínú torí ọlọ́run ẹni tí mò ń bá sọ̀rọ̀ wà very important ni ẹ àná bẹ́ẹ̀ ṣe ń kọrin ehun yín ti loud jù náà ah, ẹ má bínú ṣe ti gbọ́ my dear ìwọ náà mú ariwo ẹ wálẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n jọ ṣùgbọ́n jọ ó ṣe gan jọ. ẹyẹ Mr. Barry sorry for the other time um, I was saying I, I, I can bring the document in as early as you want tomorrow if it's okay with you. màjà màjà màjà páàkì ọkọ̀ páàkì ọkọ̀ yín sẹ́yọ̀ páàkì ọkọ̀ dákun páàkì páàkì páàkì. Mr. Barry I'll call you back tomorrow I'll call you back tomorrow. kí ló ń jẹ́ iyọ̀. kí ló ń jẹ́ iyọ̀ yíyí ìsì ara mi ni mo fẹ́ tọ̀. tọ̀ eh, jọ́n torí ọlọ́run park just park. madam ẹ má bínú o ṣẹ́rí ìlú tẹ̀wá yìí kò ń ṣe ní oko kò ń ṣe ní ìlú tẹ̀tiwá yẹn ṣe understand tí ẹ bá bọ́ọ̀lẹ̀ mi báyìí tẹ́ bá lọ tọ̀ sójú títì àwọn ọlọ́pàá máa mú yín ẹ̀dẹ̀ máa sọ fáìn ṣẹ́rí ẹ̀dẹ̀ àti sọ fáìn ni. ìtòyí ẹ máa mú mọ́ra tí ẹ máa fi délé ní sẹ́ẹ̀tì bábà yìí. àfikún lè wọ́n sọ̀yàn o ṣé àrùn nìtọ̀ ni ṣé bí nǹkan tó ti ń tọ̀ sí àyín ni ṣe yẹbi yẹ gbẹmọlẹ ṣe ọlọ́pàá tún máa mú yẹn sí pé èèyàn nídìí ara rẹ̀ ó fẹ́ ètò ni ìtọ́bọ̀ sọnù ní ṣe bí yóò gbẹ mọ́lẹ̀ ni. ṣé ẹ lówó ti máa sọ fún ọ tó bá mú yín ni. ẹ bọ́ mi. my dear my dear jọ o ò lè tọ̀ sí bíbá ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ilé òyìnbó làwà ó ti yẹ tábà délé wà lọ́tọ̀ ṣùgbọ́n jọ mo fi ọlọ́run bẹ̀ jọ ṣùgbọ́n sí mọ́tò yìí sú èmi o bá a sọ̀rọ̀ ẹ lọ lọ́pàá ó wa bá a bá fẹ́ tọ̀ ẹ lọ lọ́pàá ó wa bá a fẹsẹ̀ ga ẹ lọ lọ́pàá ó wa bá a rìn ẹ lọ lọ́pàá ó wa bá a ṣe gbá ẹ lọ lọ́pàá ó wa èmi náà dé irú ìlú wo wá lélẹ́yìí kéèyàn mọ́ lè ṣe yọ lórí títì náà tí tẹ́sẹ̀ ń gbà náà ti ń gbà bọ̀ àfi kọ́ lọ́wọ́ sọ̀yàn o ogun ghana rè kọ́ lọ́mọ my dear jọ jọ tabatele wàá tọ́ ṣùgbọ́n ní sùúrù ṣùgbọ́n ànípẹ́ délé. tuntun ló rọ̀ jẹ́ ká máa lọ ṣùgbọ́n. àfikọ́ lọ́wọ́ sáà ní èèyàn ènìtàn ń gbọ́ olúwa rẹ̀ ní ìsìn èmi ò rí síbi eléyìí o tọ̀tọ̀ yẹn wọ́n fàárẹ̀ tọ́ tí nítorí ní ìsìn tí gbogbo títà kásẹ̀ gbogbo ètò lẹ̀ kọ́lọ́kọ́ ẹ ẹ wọ́n yọjà mọ̀ kan lẹ́nu ọjọ́ náà mọ́. mo rò pé ọjọ́ náà mọ lẹ́nu ni. jẹ́ kí n bọ́ ìka àbí òun má jẹ́ àbá ìṣòro má jẹ́ àbá ìyájọ́ kò fọwọ́ sí tẹ̀. ó gbọ́ ọjà kò fọwọ́ sí tẹ̀. mo gbọ́ o. Let's go beach. ìwọ má bá wọn pẹpẹpẹpẹ ní village ok kọjúmọ̀wé ẹ wọ́n ní. knowledge is power bó ṣe rí nìyẹn tó bá ti fojú sí ìwé ẹ. kò yẹn ń sìn òun ló mú your progress. kúndí kúndí. ọwọ́ ẹ̀gbọ́n mi. kí ló ṣe yàrá. tíṣà lọ bá mi sọ̀rọ̀ léèwé. ta ni. tíṣà. tí. tíṣà ká dáa fún ọ. àwọn ẹ̀dà àwọn àwọn àárín wọn. àfi àgọ́ kú ọ̀hún kó kó kó kú ọ̀hún bí. ọ̀rẹ́ mi ọ̀dọ́ rárá ọ̀rẹ́ wá wá ọ̀gbọ́n ògbọ́dọ̀ lọ ògbọ́dọ̀ lọ ọ̀gá yìí ọ̀rẹ́ mi ọ̀jẹ̀ ilẹ̀. ọ̀ wá rí ìrìnkúrìn tí mo rí. ọlọ́run àwọn ọ̀dọ́ ni àwọn wèrè wọ́nu. àwọn kí wọ́n ti ń pè wọ́n ni olóòwò mọ̀ káàbùrò rẹ̀. <laughs> yóò bá yé rẹ jẹ. yóò bá yé rẹ jẹ nu o. ìwé kẹ abájọ àwọn òwe. ilé ṣòkòtò wọn ò bí ó ti wà láti bí kò balẹ̀ rí. kò balẹ̀ rí. balẹ̀. àbí ṣòkòtò òtò mẹ́tọ́mẹ́ dáná pé ti sàhátì mi o ọwọ́ ṣòkòtò òtò ọ̀dà bójú ìṣe ọ̀ ní ìsìn níbo ni wọ́n lọ rèé sùn. ọ̀dọ̀ ìyàwó mi ni èmi ń kọ́ níbo ló pé n kò sùn ibi tó bá dáa ni ọ lọ ibo ni tíṣà ó lọ bẹ̀rẹ̀ fún tíṣà bí ọ̀rọ̀ ìyàwó tíṣà ni n ò sí lẹ́fù yìí n ò sí lẹ́fù yìí tíṣà gbẹ̀rẹ̀ fún lẹ́fù lọ wà. tíṣà. àwọn barbarians wọ̀nyí. àwọn bọ̀ wọ̀nyí irú àwọn association of illiterates wọ̀nyí mọ̀nkídè wọ́n gbàbúndé chop wọ̀nyí tó ń sọ̀rọ̀ sí irú èmi tó ń bu ẹnu sí irú mi lára. ẹ kí wọn ló dé. ẹ wọ́n ti gbé àyọ̀ká lọ. wọ́n ti mú àyọ̀ká lọ rubbish tá ń sọ nìyẹn orí yìí burú àyọ̀ká bẹ́ẹ̀ dé. lẹ́yìn ọ̀mà márùn-ún kèébí mọ́ ẹ bá wọlé kèébí mọ́. tíṣà wọ́n ló ń tọ́ ọ máa ní ọwọ́ rẹ̀ ni lẹ́tà tó fi báyọ̀ kárẹ̀ ló ìgbòde sí. ìwọ bèrè lọ́wọ́ rẹ̀ lódú òun. bí ìgbóhùn lódú òyìn bí. ẹ àná mi. èyí ó sọ àná. ta ni àná ẹ etí ẹ di ọgbọ́n ọ̀gbọ́n tí wọ́n sọ so ọwọ́ tiẹ̀ ni lẹ́tà tó gbé àyọ̀ká kúrò nílùú yìí ọwọ́ ẹ ló dé sí àbí you are a traitor èmi ọmọ tí ń bẹ lóòwe wákàtí fi ẹ̀rọ mi kí bóun bá yọ̀ ká kí mo fẹ́ sí mo kàwé ni àná ọmọ tí ń bẹ nú ẹ̀. ẹ bá dòkò bá wọn jà fúnra wọn fúnra wọn lóògùn jẹ ẹ bá dòkò bá wọn jà fúnra wọn lọ́mọ fúnra wọn lóògùn jẹ fúnra wọn lẹ ẹ bá dòkò bá wọn jà fúnra wọn lẹ ẹ̀yin méjèèjì àlọ́ lámìlámì làárí ẹnìkan kì í lágbo ẹ̀ tọ́kẹ́tì bá Tinubu yóò ti padà Tinubu ni. nítorí tí kò ní gbàgbé mọ́ ẹ padà àwọn aláìníṣẹ́ ilé náà ṣe méjì ẹ̀fọ́ méjì kò ní dá fún yín. Are you going just like that? Níjó. Ẹ̀ṣọ́ ọ̀dẹ̀ ní dúró ká sẹ́tù gbọ́ ọ̀rọ̀ dé. Lónìí kọ́mọ, kò sọ̀rọ̀ lónìí. lọ ọ̀nà yóò dá. òun sì bẹ́tà ju àwọn eléyìí lọ kéèyàn má lọ kó sọ́wọ́ ọ̀tá. Eh, alárọ̀ gbàdúrà ká parí ọ̀rọ̀ yìí náà jẹ́ ká sùnmáì máa dànù Yeah. wò ó ẹni tí òdèdè ò lè sọ hmm, àbíkọ́ lè má sàánú. nígbà mọ̀ bẹ lábúlé wa ògògó rẹ̀ mọ́ mọ́ta sí gbàràgà kí n tó dà káyà àwọn ní ìsìn ìlú èkó rèé ọtí rèé níbẹ̀ ni èwo bẹ lára rẹ̀ bàbá tán mo sọ ilé náà bàbá mi. got back from work. I need to relax myself. Please, just switch it off. Hey, what Ẹ wá gbà mí. Ẹ wá gbà mí. Arábìnrin. Ó lù ní ọkọ mi. Ah, ẹ Oh no, arábìnrin. Ọmọ làyà o. Ọmọ làyà o. Àyàmọ̀ kò o. Olórí ọláyà wọn wọnú ilé ọkọ ọmọ kémi ó switch off kínní. Mo wọ́n ti ń ṣerú ẹ̀ dúró. Mẹ́bí yóò bá ni ọ́ ṣé torí kò tí wá pẹ́ lẹ́yìn ọ̀nà wáyé ká ọ̀rẹ́ ọ lọ ní òde ọmọ bó ti mọ̀ sọ Yorùbá mọ́ ẹ́ dùnú sí ọmọ pé ọkọ mi lọ́ra ilé yìí ọkọ mi lọ́ra ilé yìí owó ribiribi là ń fún ayé ribiribi ní sì jẹ tí ò sí mẹ́ta lẹ tó lé ní ìmọ̀jà ayé nu lé kí ló dé. ẹ jọ ẹ má bínú ẹ kàn bá mi pa ó ti pọ̀ jù ni ẹ bá mi pa ẹ jọ ó ti láòd jù. àṣọ gbọ́ Yorùbá tẹ́lẹ̀ lọ́wọ́ àfi mú bá mi sọ̀rọ̀ wo èmi ò lè sílò rẹ o bí n ti mọ gbọ́ nǹkan mi mo ti ń gbọ́ o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan o nípa ìfẹ́ músíkì yìí n ṣe fàájì lálẹ́ yìí bí ti wà yìí. I'm going to call the police. Máa pọ̀ ọlọ́pàá. A sì wìtà láì lè mọ̀ sọ pé ẹ pọ̀ ọlọ́pàá ẹ pọ̀ ọlọ́pàá. Ẹ mọ bọ̀lá abúlé wa, ọlọ́pàá ti ń bẹ́ẹ̀ tó mẹ́rin. Kí ni? Táwọn ọlọ́pàá tí ọ̀kà rúfin, àwọn ọlọ́pàá olójú funfun rìn, lẹ́wọ́n pọ̀ ọlọ́pàá. Láwọn ọlọ́pàá gidi tí wọ́n ká rúfin dáadáa, tí wọ́n ti jẹ tí wọ́n ti jẹ dáadáa. Àwọn ọlọ́pàá tí àwọn ọlọ́pàá tí wọ́n mọ̀ jẹ ẹ̀wà inú agolo tí wọ́n ní mì nú. Ẹ mọ̀ ọlọ́pàá kílẹ̀ pé ọlọ́pàá ń bẹ lábúlé wa. This is just getting too much ah music yìí ti pọ̀ jù ẹ́ ní láti gbọ́n pàtàn play ni it's too loud You know they. i'm very madam i'm very sorry i'm very sorry ẹ jọ̀ọ́ ẹ Okay. bínú. ṣùgbọ́n báyìí bẹ́ẹ̀ mo tọ̀ wẹ̀. i am very sorry Be here, please yeah? jọ̀ọ́ àǹtí ẹ má bínú ṣùgbọ́n. thank you. Ṣùgbọ́n. ìwọ ọmọbìnrin yìí ìwọ ọmọbìnrin yìí má lè mi kúrò nílùú go má lè mi kúrò ní London yìí o. ẹ mọ wọn lórí bọ́ọ̀rọ̀ mẹ́ta tí ò ṣe láàmì jì ni ṣé mi lọ èmi lọ sọ̀rọ̀ wọ̀yọ̀wọ̀yọ̀ sí àbí èmi lọ wọ́n lè lójú àwọn bàárà rẹ̀. ta ló ní bàárà mi. tata lọ rẹ mú ni tata lọ rẹ mú ni ah, ah, mi rí gbàǹgbà lọmọ ń jẹ tẹ́lẹ̀ ǹjẹ́ olórí rebete ní gẹ̀ wọn mo bí ọ ni ǹjẹ́ olórí rebete ní gẹ̀ wọn èmi náà mọ̀ tọmọbìnrin bá ti ń kọjá lọ wájú ní báyìí tọmọ fojú sìn mo ti mọ̀ pé ní nǹkan kẹtẹ́ fèsì fúnra yín ẹ̀ẹ́ mẹ́bí músíìkì lẹ́pàá bíi músíìkì lẹ́pa ẹ́ńjìnì lẹ́pa oúnjẹ lẹ́pa ẹ̀ lẹ́pa ariwo èèyàn ìwà apá ìwé ìdójú àmì lónìí ṣé bá padà fi dẹ́rù bá mi ọlọ́pàá òjò wa kò gbogbo àkàtàkàtà lónìí gan-an ni wọ́n wọ̀ lọ́pàá ẹ̀ àdúgbò ọmọ mi lọ́dọ̀ lọ́wọ́ jọ má pariwo jọ mo bẹ̀ torí ọlọ mo bẹ̀ torí ọlọ jọ jọ jọ jọ jọ mo bẹ̀ ẹyà mo bẹ̀ jọ. ìwọ ń bá Bobby sọ̀rọ̀ rárá ni àbí èwo ni ti ọmọ oko tó lọ gbé wá tó sọ pé òun fẹ́ fi ṣe ìyàwó ṣé ojú òun sì yìí ni àbẹ̀wò pé géèyàn lè disgrace ẹ̀mí sani. bóníkálukú fẹ́ ṣe nǹkan ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sọ pé n tó wù ú nìyẹn ó sọ̀rọ̀ yẹn náà ó rí sọ díẹ̀ ó rí sọ ó láwọn ọmọ ilẹ̀ yìí ojú wọn ti le ju oríṣiríṣi èèyàn àti fẹ́ kó n tó fẹ́ ojú wọn lé sówó n tó ń lé ìyàwó ilé òun máa máa lé bó ṣe máa máa ṣoríire náà bó ṣe máa ṣoríire nàìjíríà ló máa máa rò ìsìn ló máa ní kó n kẹrù jáde tá ọlọ́pàá tá ní kó máa wọn lẹ̀ fún un ṣùgbọ́n ọmọ tó ń bá mú wa láti nàìjà kó tó jájú ilé àti rẹ̀ gbogbo wa dẹ̀ ṣe mọ̀ lóòótọ́ bọ́bí jẹ́yàn kan tí ò ní sùúrù kó yọ́ máa lọ lè jáde ńlé so gbogbo ẹ̀ ló náà rò pọ̀ ó ṣe wá lóun lọ fẹ́ẹ́ ọmọ yẹn. ìrìnàjò náà dìde ìṣá. wo òṣì oníṣẹ́ ọ̀rẹ́ ìranù mo lọ rẹ̀ yín méjèèjì. kí ló ní ìgbà òṣì ń ṣe ọ̀rẹ́ ìranù. ìṣèlú ọ̀rọ̀ yóò yé mi tí òun ò bá ń ṣe òṣì tí òun náà bẹ́ẹ̀ ń ṣe ìranù kí ló fún yín ní impression wípé ọmọ ọkọ tó lọ mú wá òun náà ní padà dàbí àwọn tẹ́ ẹ̀ ń sọ bíbà nígbà tó yẹ pé bẹ̀bẹ̀ ṣe ń wùwà sí wọn náà lè ṣe máa wùwà sóun náà ẹ àbẹ̀rù pé ọmọ ẹ náà wà mú kọfí ní ìlú ìlú òyìnbó ni àbí bí ìdílé òpó wákà mìíràn wo ìsinmi ẹ̀kọ́ pé bóbi jókòó báyìí kó sọ̀rọ̀ fún ṣèbí sẹ́ni ìwọ ń ṣe tó níláárí yìí òun gbọ́dọ̀ jókòó ara ẹ̀ kó ronú kó kó ṣiṣẹ́ owó ẹ̀ ni àfi kó máa já ti ibà kó máa já tòun gbà wo ṣètìrí tí èèyàn bá ń gbọ́n làgbọ̀n jù ó máa ń padà wá di òmùgọ̀ ni ó dẹ̀ máa ń kó bá wọn ni pé ọ̀rẹ́ ẹ̀ jókòó pé jókòó kó mú pé tó wù ló ń ṣe yẹn ó mọ̀ pé bóńkálukú ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín ní bóun bá ṣe máa ṣe nǹkan òun kò ní yí padà tí gbogbo ayé bá yí padà. ọlọ́run àjẹ́ ó gbọ́ sórí pé ìwọ máa ń ba sòótọ́rọ̀ ó ní òjẹ́ kẹ́mi ìjìgìrì èmi ò dẹ̀rẹ́dì kémi àti ẹ̀ máa jà. báláyé bá dẹ̀ fẹ́ ṣayé ẹ̀ lèmi máa bá ṣe torí ẹ̀ níbi tó bá lọ kì ṣe pé mi náà òun ṣáà pé mi ń kóbìnrin bíi tiẹ̀ ibi tó bá ti tẹ̀ sí torí pé mo nífẹ̀ẹ́ lèmi náà bá tẹ̀ sí. fẹ́tẹ̀ má dàbí pé èmi mo búrọ́ọ̀kì chance ọmọ ìlú wa lèmi ṣe ìràfilẹ̀ o sinimá lèmi ni mo block chance torí tí mi ò bá gbà kàn pàdé tọ́lọ́n bá sọ pé wọ́n máa pàdé wọ́n á padà pàdé mi ìdẹ̀fẹ́ kí nǹkan dì mí mọ́ pé mi mo block oríire ọ̀hún so gbà bẹ́ẹ̀. ẹ máa bá bóbí sọ̀rọ̀ ẹ máa bá bóbí sọ̀rọ̀. jọ jọ jọ máa tẹ̀lé ṣùgbọ́n jọ jọ jọ my dear. suti. ẹ pálí mélòó ló wà ní envelope tí mo kó fún ẹ. yóò tó méjì méjì ni. pálí mẹ́ta ló wà ní envelope yẹn. Ah, ah. méjì ni. pálí mẹ́ta ló yẹ kó wà bẹ́ẹ̀. Ah, irọ́ o méjì la kó lè lọ o. ohun tó jẹ́ mọ̀ pé méjì ni ni pé bí mo ti gbé envelope lé ọ lọ wọ́n tú wọ́n yọ wọ́n wò wọ́n sì lọ ohun tó jẹ́ mọ̀ pé méjì nínú fàkàtì. ìmúdí bá ní wọ́n fọwọ́ sínú ilé yìí sí. ẹ ìwà àgbà nígbà tí èso kínní nígbà tí ìtòkì ni káwọn ọ̀sán pé yọ ọ̀bọ̀ ọ̀lẹ́ tẹ̀yìn ní rí mọ́ méjì ni wọn lè jẹ pálí ṣọmọ etí ẹ̀rọ kó pálí Eh? kọ̀ sà ọ̀dà mi ò Oh God! tí mo bá rí pálí ẹnu lẹ́yìn ilé catch ẹ lọ there will be a very big problem in this house ṣùgbọ́n jọ insurance. ẹ ẹ wo kéèyàn kan kọ́ mọ́ dùkúkú la dà kankan mọ́ ni kéèyàn kan kọ́ mọ́ dùkúkú la bàbá dà pálí nínú àbẹ́ gbogbo ọ̀rọ̀ kan tí wọ́n fi ń lọ ni ṣé pálí wọ́n jẹ́ kí jẹ ni ṣé tí wọ́n lè jẹ ni irọ́ èmi ni kẹ́kẹ́ wọ́n fi tẹ̀lé ṣe pálí ẹni tó ara rẹ̀ ọ̀balẹ̀ ara rẹ̀ ọ̀balẹ̀ kankan kọ́ wọ́n ibi tó wà pálí rẹ̀ sí. àti òkú mọ kí wọ́n fi rí ọ̀dẹ́ náà ní àkúgbọ́n tí wọ́n sọ tààrà náà bí wọ́n ti máa fi mú fèèbù ní ìsun ìsun ìsun náà ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ ìbéèbù ló rọ̀ mí lọ́rùn ìpàdé tó pọ̀jù owó ni ẹ bá mi kí àyọká dáadáa. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá bá ń dúpẹ́ ẹ wá bá dúpẹ́ lọ́wọ́ ẹni tí tí ọmọ yín rán sí mi. Ah. ẹni tó máa mìíràn wá lérè ah. ẹ sábà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ pẹ̀lẹ́ kúrè bóun ni gbogbo ọ̀hún. àlàáfíà la wà lọ́hùn-ún. Ah, ṣé ẹ rí i tá a bá yọ ti gèlè kúrò gbogbo bí mo ṣe dúró yìí ọmọ yín lọ ló ṣètò ìrànṣẹ́ kẹ́ ẹ bá dúpẹ́ kọ́ náà wọ́n máa ràn lọ́wọ́. àwọn ah, ọmọ ṣe wo tí ọ da o. kẹ́nẹ́tà wo ìdarapọ̀ o ọ da o ṣe é rí bí gbogbo ojú ọjọ́ ṣe rí ó tutù ní mẹ́nìdọ̀ tí wọn bá lo kínní gbogbo rẹ̀ ọ̀gàn wọn wọn wọn ni ṣùgbọ́n báyìí ó tutù. n ò wọlé. fẹ́fẹ́ <laughs> rí ah! ó rèé ọmọ mi gbìyànjú kí n bọ́lẹ̀. ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀. máa rọra o. máa rọra o. kí ló dé. ilẹ̀ dúdú ó sì jì ilẹ̀ ń jì. Ah, ah, ah, ó ga mo ti rí nu mo rí nu ẹ ṣé mo dúpẹ́ ọmọ yín náà bá fi wé ránṣẹ́ n ò tètè rí Mm. wọn lọ pẹ́ káwọn ò tó rí mm. àbájọ wo àǹkó òní torí ẹ má jẹ́ tara ara jẹ bábọ́ ọkọ mi wọ́n gba ìlú abúlé ìlú ni mo sì mọ̀ pọ̀ yẹ mí ju tijọ́ ọdún lọ mm. kódà tí mo mọ̀ pọ̀ yẹ mí ni pé àbúrò ọkọ mi ti ń sá fún mi látọ̀dún tọkọ mi ti kú nígbà torí tí mo kó sí kinní ó ní mo dàbí àwọn ọmọ sùkúrù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde lọ́ba ló wọ̀n sáàyè ibẹ̀ wọ́n sá ti fún un létí kìí jí ọ̀dà lẹ́. àwọn èyí ọmọ dáa àbẹ wo ló wá fún gbogbo kìnní pọ̀ báyà àbẹ ẹ̀sọ́ nìkan ni. èmi kí mo pápá o èmi ọmọ rẹ rọ́bà mọ́ ni. ṣé kókó méjì bẹ́ẹ̀ náà. ntọ́ pápọ̀ nù èmi kọ́. àwọn ọ̀pẹ náà kankan pọ̀ kankan ọ̀pẹ náà kankan pọ̀ bó wà ní gbogbo nǹkan lọ́hùn. àlàáfíà ni àlàáfíà ni gbogbo wa. ṣé ọmọ mi náà kan fún mi nílùú aṣọ. ṣé èsì kìí ń di ọ. Ah, ṣé mi lè wọrú ìyé ni. àbí ìkan wa mú ọ ni ọwọ ọmọ wọrú èyí láti fi ẹjọ ń kẹsẹ. abọ́kọ̀ mi ẹ̀sìn òbí. ẹ máa ṣe fídà rí. gbajúmọ̀ ni ayé ti lu dára. àmì ah, ẹ̀jẹ̀ tìyí tiẹ̀ dáadáa ni ẹ máa bọ̀rọ̀ bọ̀. so ọmọ yín ó fún mi ní pound sterling. ògùnkẹ́wì. nínú owó owó. owó <laughs> ọjọ́ èlò. tí bá ṣe bíi thirty thousand máa kó wọ̀nyí ó wà níbi bá ń kí tí ò ní bàjẹ́ ọlọ́run ò ní gbàgbé rẹ̀ níta fẹ́ fi ṣe rè ilé ti ń jò àṣìdúgbò lọ́dọ̀ lọ. ọmọ ìwo ló fowó ránṣẹ́ sọ́mọ tèmi àbí ọmọ tí wọn. ẹ ẹ ṣe sọnù ọ̀fọ́ mi ká tó jọ jáde nínú ilé. ẹ torí ẹ náà mo ṣe ní kẹ́ mú mi wá kí wọn. Ah, ah, ah kí ló dé tí àyọ̀ká ò fowó ránṣẹ́ sí mi náà. ọmọ yín ní pé aṣọ lẹ fẹ́ sòtúrẹ́ ló ṣe kó o ránṣẹ́. bá a bá gbowó kí lè rà yóò ṣe bẹ́ẹ̀ ṣe gbà yí ọ̀dà tòkè tilẹ̀ tí gbogbo ẹyọ tuntun tuntun ìṣe yí ọ̀dà. ọ̀dà ọ̀dà báyìí ìbí lọ́pẹ̀ká yìí. mo dúpẹ́ ọlọ́run fàbùkù nílé ẹ ṣeun ẹ ṣeun. ìdákùn torí ọlọ́mọ máa ń lọ máa ń fà lọ. tó ti yọ torí àtìlébì. alábùkù ni alábùkún ni yín ẹ sì ka àbùkún lọ́wọ́ mi ẹ̀yin tẹ́ ẹ̀ dá tọ́wọ́ ẹ̀nu yín ò dá yìí. àbí wọn bìnnú máa lọ. ṣé sọ fún yín pé n ò rí nàní ebi fúnra mi ni mo wá fúnra mi náà ni ó sì tún ọ ẹsẹ̀ wọn náà fà àbùkún mọ bẹ́ẹ̀ ṣe wọn. mo rí nà. bọ́lá ń gbà lọ lórí nà ó ní gbọ́ndà ń para ibi lọ́wọ́ gbà. mo rí nà. ọjà máa lọ àbí irú ẹ̀dá àwọn ni. ẹ tó wọ bí o tún kẹsẹ̀ bọ́ náà rí náà ibi ọgbà rẹ o ibi ọgbà rẹ o bó o ṣubú mi lọ́wọ́ kù sí o tàbí tó rí náà báyìí sí orí ẹwẹ́ sí tó rí náà. ọjọ́ wa wà wọ́n bá tẹ̀lé náà. Ayọ̀ká, Ayọ̀ká. ọmọdé tó pọ́njú owó ni ẹ bá mi kí àyọká dáadáa. àyọká àyọká àyọká owó kí ni àwọn kọta nídìí ní báyìí. àlàta àlàta odo atalẹ̀ atalẹ̀ á sì tòmátò díẹ̀ táì sọ́pọ̀tì. two pound ma ní kílò kọ̀ọ̀kan tàtà ìjọba àwọn mú one two mẹ́rin á jẹ́ eight pounds. eight pounds. àgbèsì ah. ah, ò lé o. kí ló fẹ́ ṣe é sí báyìí. àgbèsì ah, ò lé ni àyàn èèyàn gbọ́dọ̀ kéré òkú délé èèyàn gbèsì ò lé. ẹ. Eh? two thousand naira ẹ gbà mí lórí bẹ́ẹ̀rẹ̀ ta la bàbá wa fẹ́ ra ẹran táàrẹ̀ ìgbà táàrẹ̀ kò táì sè é lè la wà náà lóbi ten thousand naira. bóde yóò ṣe wá kéré òkò délé kọ́dà patí tí wọ́n ṣe lóko wa níjẹ́ òní seven thousand naira lẹ́yìn ìgbà tí mo tún jẹ lára wọn ni gbogbo àwọn tí wọ́n wá síbẹ̀ ni wọ́n jẹ oúnjẹ gidi tí wọ́n ìlọlé àìlera tẹ eléyìí yìí o àmọ̀ ten thousand naira lọ́rẹ̀ tá a jẹ fún jọ mẹ́rin àìlera tẹ eléyìí yìí o àìnílẹ̀ eléyìí so kí fẹ́ jẹ́ ká màmá jẹ́ lé n ta ṣe ni wípé a pè mọ́ mi. Ah, ẹ ǹlẹ́ jáde. wagwan boy a rude mama wagwan igbó ma. ibi ẹ̀rọ di èèyàn ah, ẹ máa wo gbọ̀dọ̀ yìí ṣé púpọ̀ bọ́ wọn jẹ́ ní bẹ lójú yìí ah, ọmọ ilẹ̀ wa ni yìí ṣé lókè tí wọ́n pẹ́ lu èbò lẹ́wọ́n sọ̀rọ̀ bí àwọn jàmù àbẹ̀rẹ̀ pé mi náà sọ ni mọ̀mọ̀dá mọ̀mọ̀dá ọmọ ilẹ̀ wa mọ̀ ọ̀bọ̀mọ̀jẹ́ ní bẹ lójú yìí ó dà wá mọ̀ àjọ yín lójú yorùbá lè rí gan ó ti yé yín nàìjà kan náà ní gbogbo wa kò ọmọ nàìjà ni wá sókè ló ń ṣẹlẹ̀ pàdé wàá gbọ́ ẹ ṣeun ẹni wọ́n yọ̀ fún yóò ní kó yín lọ́mọ lọ. adébí ni ò lápá ara ta o lọ́mọlá ara ta ẹyọ rodo ẹyọ mẹ́rin tàtàsí ẹyọ méjì náà láfún two thousand naira ẹ dẹ́kun ẹ bá wọlé tó bá jáwọn èèyàn yín ní bẹ ní kẹ́ ẹ sọ fún wọn kí wọ́n bá lẹ́ẹ̀sì ẹ̀ díẹ̀ àlè ra two thousand. ó dàgbé ó dàgbé kò sọ fún mi lágbọ́n ọlọ́run èmi gan ọlọ́run wọ́n jọ gún bíi fún ṣọ́ọ̀bù lélẹ̀ yóò ti èyí ìwọ́kọ́ ni mo ta ọgbọ́n àtayé àti gbogbo nǹkan tẹ́ rí bíi bàtà ṣọ́ọ̀bù lélẹ̀ bọ̀ kí ni mo fẹ́ sọ fún yín ni pé gbogbo nǹkan tẹ́ rí bíi èyí tá a kan jẹ lórí ẹ̀ bóyá thirty p fifty p forty p èyí tá a kan jẹ lórí ẹ̀ ní ẹ̀kọ́ yín máma àwọn òfò lé ara wọ́n á lọ sí gbogbo other shop tó kàn máa sọ fún yín pé ṣọ́ọ̀bù mi ẹ lọ sọ́dọ̀ pàbóskì ọjà mi ló ṣùkùjù nínú gbogbo London. ẹ dákun bọ̀dọ̀ ẹ dákun ẹ dákun tí n bá gbọ́ ń tẹ̀ sọ dáadáa ẹ̀yin lẹ̀ ń ta ta lẹ̀ ń ta rodo. èmi ni lágbára Ọlọ́run èmi ni sátì àjogún ẹ̀fọ́ òye yín máa máa èmi ni. Ah, ẹ gbà Àlàkẹ́ ló kọ yín ni. ẹ máa máa èmi ò ṣàlàkẹ́ pàbósìkì lórúkọ mi ẹ ṣàlàyé fún yín láti ilẹ̀ ó ti yẹ pàbó lọ́mọ ẹ wá kánà pàbó. ẹ̀yin lẹ̀ ń ta lẹ̀ ń ta lálẹ́ ń ta iṣẹ́ obìnrin lẹ̀ ń ṣe nínú yín sì ń dùn kọ́dà ẹ mọ̀ ta swiiti àti singọ́ọ̀mù o. gbogbo ẹ̀ là ń tà wá wà gbogbo ẹ̀ ní. iṣẹ́ ẹ mọ́ là ẹ̀yin náà wáá jókòó lu èbè má ọlọ́run ọba kíkọ́ lọ́wọ́ sànú o. ẹ padà lé èyí tẹ́ ń ṣe yí ọ̀dà iṣẹ́ obìnrin ni o ẹ ní iṣẹ́ gidi tẹ́ ẹ lè ṣe ni. ọlọ́run mọ̀ bá mi ṣe o tọ́pọ̀ mi ò mọ̀ ta wóróbo ìwọ́n ò mọ̀ ta wóróbo ẹgbàá ni wọn èlé ọkọ bẹ iṣẹ́ obìnrin iṣẹ́ obìnrin àtẹ̀yìntọ̀ lẹ́yìn wọn jókòó wá àyìn lẹfẹ lápẹ yìí ti ṣe èbò ṣé ẹdọ náà kí ló ṣe ń ṣékèèṣe ti kọ ní tẹ́yìn yírùn mi ti lọ́rùn lọ́rùn ṣékèèṣe kọ ní sọtẹ́kùn ní ìdáná fẹ́ sí lórí tó bá wọn. wà wà wà. ara yín ọ̀yà lóòótọ́ ara yín ọ̀yà. ẹ bla wà ọ wà bla wà wà wà bla. Oh my God. What kind of problem have I put myself into now? She I will lose. Hmm. Akọkọkọkọ kò gbẹ̀kọ́. Ẹ wo bó ṣe sùn tó ń horun fún un. Ṣé olówó mi wàá fowó ra wàhálà báyìí? Ìwọ Ọlọ́run To bá jẹ́ ṣèmi dáríjì mi. Hmm. ọjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀. àfihàn ẹ̀kúnrẹ́rẹ́ ìyá lọ́níyàwó aku jẹ́kọ̀dá sáǹdì rẹ̀ <laughs> ìmọ̀ fún wa lé. mo ṣe fẹ́ jáde náà ni. Eh. bó ni ṣé o sí. ẹkùn tó mẹ́ta. olówó fọ sí. ìyàwó àtọ́ máa ń kọ́. àwọn àlàbẹ̀ ẹ̀tún gbà àdúgbò wa. mo fẹ́ dé ṣọ́ọ̀ṣì ń bẹ̀ ni. Oh, eh, ṣọ́ọ̀ṣì. Eh, ṣọ́ọ̀ṣì àwọn aláṣọ funfun bẹ̀. ọyẹ kọ lọ ṣọ́ọ̀ṣì. ṣé wàá pé ilé ayé ìyàmójú tó ń lọ. mi sáré rí anything náà something like being sing currents. kódà bó o bá bẹ̀rẹ̀ tó o bá rìn lọ tàbí kó o fò o lè rí kankan. Ah kọyọ torí ka èmi náà wáyé ara ọ̀rọ̀ mi tí mo rò pọ̀ tí mú mi lọ ṣọ́ọ̀ṣì náà nù nítorí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí yẹn lé ayé kì í ṣàdánwò ṣàlẹ́ǹjì ni. kò sí jẹ́bi ọlọ́ṣogo àbí mọ̀ṣọ́lọ́ṣà àbí kó bọ́ sí kápá ṣàlẹ́ǹjì ni. ṣàlẹ́ǹjì ni n kì í ṣèṣòro ṣùgbọ́n jẹ́ kí n sọ kínní kan fún ọ̀rẹ́ mi ó sì jẹ́ kó máa tó bá rí mi bò ń lówó bó ń jò lẹ́yìn tó parí mi bẹ́ẹ̀ lọ́nà ìjẹta bò ń lówó náà ni báwo ni ṣé ọlọ́run rántí ẹ ni. <clears throat> ọ̀rọ̀ rẹ̀ ń gbòòrò Nigeria ẹ ẹ fọ́ mi ẹ ah, ah, bá láìsí tèmi sẹ́yìn fọ́ èmi ẹ̀yìn gbọ́rọ̀ yín gbòòrò ah, ọlọ́run ẹ̀ títí di o gbọ́rọ̀ ara yín gbòòrò. mo ti yàtọ̀ sí dáadáa. <laughs> tí èèyàn bá wọ ìlàtọ̀kì ẹ mọ̀ pé ìyàtọ̀ kan nítorí pé bẹ́ẹ̀ sí pé ẹ wúra yín dáadáa ni ẹ mọ̀ pé ẹ fọ́ mi tí a bá ní kí ẹ jẹ alága alátẹnujẹ ńlẹ̀ yìí àà kò lẹ́yìn tó lè bá yín dùjọ́ ilé wọlé alátẹnujẹ ńlẹ̀ yìí àà kò sẹ́ni tó lè bá yín gbé báàmù tí ó borí yín ẹ̀yin. èmi ẹ o alátẹnujẹ hmm. èmi hmm. ṣe ẹ̀ tàtẹnujẹ <laughs> amadu pẹ̀lú wọn kí sá o. nígbà tó fẹ́ láti sá sọ́ọ́ lè wà wọ́n ṣe wáyé asọ̀rùn rẹ̀ tán sokoto. tisa. Eh? bàtà yín dà. tíṣà ti gbà. ṣòkòtò ńkọ́. ẹ eh, tíṣà ti gbà ṣòkòtò eléyìí eléyìí gan mo kó pamọ́ ní kò rí mo lọ́gbọ́n mo lọ́gbọ́n orí fún mi. Ah! kò orí tíṣà yóò pé ah! olúwa o tíṣà yóò jọ mí ah! ká tíṣà jẹ́ni tí máa wẹ̀kú ni ká tíṣà jẹ́ni tí máa wẹ̀kú sọ ma túmọ̀ wẹ̀kú kéèyàn máa gbégún àbíkọ́ ikọ̀ sí àwọ̀ pa àwọ̀ dájú. Ah, ṣé àwọn tí mo ń gbẹ àwọn tí mo mọ èkú ẹ máa ń bínú bọ ìbínú ọ̀dà bó bá ṣe pàṣán yóò lè nà ajá méjì mi tó bá ṣe pé mi ni bíi tíṣà yóò wọ́n yẹ kó gbẹ̀mí rẹ ni kí ló dé. Ah, bọ̀dá kò sí ẹni tẹ́lẹ̀ ìbáṣọ̀rọ̀ tí ó jèrè ṣé tíṣà jèrè lára yín ah, ìyàwó tí ń fẹ́ ní ń dà. ìyàwó tíṣà ọ lọ sí ìlú èbó ni. ó lọ ìlú èbó ṣé tíṣà ò ti sọ́ọ̀tì báwọn. sẹ́mi mi ni wọ́n máa jèrè ni gbàdúrà tẹ ọgbà mọ̀ sí ìnìlọ́ mi. ọgbà sọ ọgbà a sì tún wà láàyè a tún wà láàyè. ẹ mo ṣe ẹ̀wọ̀ náà pé bí èèyàn bá wò pé látòkèdè títí yẹn wò yìí bí wọ́n sì ti pé yẹn wọ sáàtì sórí irú ṣòkòtò báyìí tí ṣòkòtò bẹ́ẹ̀ wù mọ́ tó wá di pé yẹn gbé fìlà sórí gọ̀bì sórí sáàsì èròjà wèrè ti pé ẹ wáyé ẹ gbọ́dọ̀ kàn gbòòrò tó bá jẹ́ kẹ́ ẹ wọjà fáínálì ni. ẹ wọ sọlé bájú. kí ló dé. àbíyàwó rẹ̀ ọ̀sọ̀ fún ọ. àwáwú. ó yẹ kó sọ fún ọ wípé wọ́n gan lọ́ba àwọn wèrè wọ́n náà wò. ṣé báńkì àárọ̀ atẹ́gìrì lọ́wọ́ ní ọrùn rẹ̀ ọwọ́ mhm. àfi kàpọ̀ òfin lé mhm. kó bá mu. understanding oh, understanding understanding ni gbàgbé yẹn. mi ń gbé ìgbàgbé yẹn ìgbàgbé yẹn ìgbàgbé yẹn. olùsẹsẹ ẹ tún lọ sàtẹnujẹ ẹ máa wọlé kẹ mọ́ bàbá fẹsẹ̀ gúngó. sọ́ọ̀sì mọ̀ ń lọ orí ọ̀dà. Ah, ọ̀rọ̀ yín tẹ̀ fẹ́ kẹ́ ó dáa lọ sọ́ọ̀sì wọ́n ní dìdì libidansi kí á ṣètọ́jú tó dáa fún ọ. lọ́dọ̀ àwọn àwọn alàgbà méje kí wọ́n ṣe sọ́jí kí wọ́n ṣe ìsọjí ìta gbangba kí wọ́n ṣe fún ọ. olùsí aláìníròònù alága látìá. má pẹ́ o kí ẹ tó laago. bí mo bá pẹ́ kí laago fún ta ni. o sì agùnmọ́ nìyẹn nu. akúnyẹlẹ́pà kálò. gbà mú envelope fún Paul tó bá ti dé àwọn pálí mi ló wà ń ó ṣe àwọn mistakes díẹ̀ díẹ̀ kan bẹ ṣé tó bá ti dé kó bá mú fún ṣùgbọ́n. wá wá tiẹ̀ wá ná bọ́ọ̀bù. èmi náà sáfẹ́ gbogbo ìdí àtọ̀run bá mi lò yìí. adéwọ̀n ah, ah. bíọ́lá ti jọ iye pé èmi ló gbé àpò líle wa tá à ń gbé lọ́hùn ọ̀sán àmọ́ sọ fún mi ni wípé yàrá gáàsì yàrá gáàsì yàrá gáàsì ìtumọ̀ yàrá gáàsì kò yé mi mo ní ọjọ́ apàdà lé wa ibi ìtì sú ẹbí já padà lé wa lọ́hùn. o tún bẹ̀rẹ̀ ẹ́ o tún bẹ̀rẹ̀ kí ló wà nílé wa tí o sì ní ìbáṣẹ. èyí ni ọmọ sọ èyí ti ń bẹ lé wa lọ́hùn tí o sì bí ipò ìwọ tẹlifíṣàn látẹ̀fẹ̀ o tí mo mọ owó tó ṣe pé tí yóò bá tẹlifíṣàn àwọn bí àwọn èèyàn ti ń bẹ́nu rẹ̀ bí ìgbà pé kí wọ́n bọ́ tàbí wọ́n bá yàn sọ̀rọ̀ ni àwọn eléyìí onímọ̀gbẹ́mọ̀gbẹ́ kí ni wọ́n fẹ́ lè bọ̀ ṣé ẹyọ fẹ́ẹ́ fi tẹlifíṣàn èyí ni kéèyàn fúwé ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kò sí kéèyàn lè gbọ́ bíba ìtara afẹ́yẹ kan tí mo ṣe tí mo dá nígbà mọ̀ bọ̀ ráàyìn náà ni inú ilé wa náà nìsín adégétọ̀ ńbẹ́ńbẹ́ bàtìrí àlàkẹ́ ńbẹ́ńbẹ́ yusuf ọlátúnjí epo àkà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn aṣọ tó yẹ kéèyàn ọmọ wọ ẹ̀wọ̀n náà lọ wà ìwọ́n lọ nígbẹ́ kí n fílà mọ́ kí n fílà mọ́ kí n bílẹ̀dì máa bílẹ̀dì tó tó yẹ wá ń ebi ọ̀tẹ́ o bàbá sì wí nìsín ẹni ìyàwó àti ìyàwó gáàsì tó yẹ wá kó lẹ̀ káàkiri sílé wá bí tá a ti ń bọ̀ fàkàtì. ìwé rẹ ni mò ń gbà yẹn ṣùgbọ́n ìwé rẹ mọ̀ tó bá wẹ̀ kó má fún pọ́ọ̀lù yẹn bílẹ̀ tí mo fún ẹ ṣùgbọ́n. ọ̀rọ̀ wọn lọ kọ́ ọ̀rọ̀ wọn lọ kọ́ èmi ò kọ́ ìyá rẹ̀ lé ìtiwájú èmi ò pọ́ọ̀lù kankan ní tèmi. kọ́lọ́ ni wọ́n pariwo lé. tí má pariwo mọ́ ẹ ṣe ẹ ṣe ni wọ́n pariwo lé. ìṣọ́ọ̀tì àbọ̀. wọ́n kí ló ṣe ọgbà ni wọ́n rẹ̀ ní ìyàgbẹ́ ìgbòho wọ́n èyí ti ṣe ìgbòho èmi náà ti mọ ní nínú ìgbòho ìpè nine nine nine ní ìsìn tí wọ́n dé kí ni. gé wọ́n bá kàn wọ́n bẹ́ẹ̀. àyọ̀ká ni kẹ́ẹ̀pọ̀n lé àyọ̀ká o àyọ̀ká kò yí. nǹkan ni o. Okay, we're actually patrol at the moment and a few of the neighbours have mentioned the noise level with the music you're playing. So that's why I've asked you to turn it down. But in future, you need to keep it right down because we don't like keep coming out, you know? I'm, I'm sorry, I'm sorry. I'm not I'm sorry. I won't do it again. Right. Yeah. Yes. interesting. Very interesting. Have a seat. Madam, can you please tell me who do these passports belong to? He's for my husband. Your husband? What's your husband's name, please, madam? Uh, Bob Wakiolani. Okay. Well, the faces on these passports are the same. The name on this is your husband's name, Bobby Akru. This is different. It's a different name. Yeah, I don't know. Everything is my husband. Oh. Everything, everything. Everything is my husband. It's my husband. Calm, calm down, calm down. Calm down. It's okay. You need to explain it, madam, please. Ah, Hey, I don't know anything. Everything, everything is my husband. Everything. Gbogbo my husband. problem, please? It's okay, sir. Sit down, please. Is there any problem? Do sit down. Sir, to this woman, who are you? She's my wife. So you're her husband? Yes. What's her name, please, sir? Bobby Akiola. Okay, Mr. Akiola. I need you to explain to me, please, why Oh, ah. there is the same photo Is the same. Look, sir, please. Erika. Eh? Erika, ó ti pa mí. Can you please explain that, sir? Look. What you ti rán mi lọ your car? Ah. Ah, your car. Àyọ̀ká. Erika ó ti bà tèmi jẹ́. Ah, irọ́, wọ́n sọ nǹkan kan. Wọ́n béèrè lọ́wọ́ mi náà mo dáhùn. Ah, excuse àbí. Ah, ẹ̀sìn bá ń jẹ́ ìsọ̀rọ̀ ẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀sán kankan. alójèbìtì ẹni tó ń dání dandan ni kò kájọ. pàṣán pàṣán o pàṣán

kí ló ṣẹlẹ̀. òun ti gbé bọ́ọ̀bù lọ. ẹ ọlọ́pàá ṣe kí ni kí ló ló ṣe. wọ́n bá wọn pẹ́ nìkan ní ilé wa bí wọ́n ti gbé lọ́nu. parí. irú òbí tí wàá ní ìsinmi tọ́jú làgọ́ ọlọ́mọ tá a lọ rè é gbà rè é dẹ́kun. Who is this? call this phone again má pè nọ́mbà yìí mọ́ wrong number. ẹ ìyá hello hello. kò ní í sè gbogbo ìdílé wà kú à tó bá pè ah, bàbá sọ́ni ìbú ni ẹ̀rọ ẹlẹ́tùnú ìwọ́ ọ̀pẹ báyìí ọlọ́wọ́ bá wọn. bọ́ọ̀lù ti wọ wàhálà àfi kí àwọn ẹlọ sim card yìí dànù kí àwọn yóò dànù níbẹ̀. àti tó bẹ́ẹ̀ ni bá pè ní ìbá àlẹ́ àpá. ẹ̀rọ àwọn ìṣẹ́ láti àlábáyé. ọ̀pọ̀ ẹni fọ́dún wà lọ́wọ́. ẹ mà wí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ kẹ̀. àbẹ́ẹ̀ rí nǹkan. ẹ mọ ti arákùnrin tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ arákùnrin wo ni. bob ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo rántí kí ló ṣẹlẹ̀ sí. ẹ wo ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣáńbélé oníwọ̀n fún òun lọ gbára. kí ló ṣe. àfà hmm ìgbà tí àwọn ọlọ́pàá tún délé ẹ̀ hmm. wá lé méjì náà bá ń lé ẹ̀ kì í tún wá ṣe yẹn nìkan o ṣe wá rí àwọn pálí méjèèjì yẹn hmm. orí ẹ̀ náà bá mẹ̀ orúkọ tọ̀tọ̀ ló wà náà kì í wá ṣe yẹn nìkan o ìgbà tó tún máa ṣáàtì gbogbo ilé ẹ̀ àmọye dọ́kúmẹ̀ntì tó ń bá tó rí ń bẹ̀ ìyẹn wá fi hàn dájú pé fraud gan-an ló ń ṣe ẹ̀rí pọ́lì mi mu. rántí tí mo sọ fún yín jò ní. àfà ìyà tí bọ́ì bọ́ọ̀bù fi jẹ mí kò gbọdọ̀ fi jẹ mí gbé o ẹ ṣé gbogbo wàhálà gbogbo làálàá gbogbo lórí ẹ ṣó máa wá já sásán ni ẹ wo gbogbo owó tí mo ná lé lórí tí bá ní pé kí n máa ṣírò gbogbo owó tí mo ti ná lé lórí over fifty thousand pounds èmi kì í lọ gba lónìí tó jẹ́ pé gbogbo ẹ̀ ni mo wá rán sọ ẹ ó wá sọ fún mi ó lóun ò ṣe mọ́ ìsìn ló wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo jù wọn lọ pé a kì í ṣe gbé etí ìwà ọmọ nǹkan tó tiẹ̀ tún bí mi nú mm. apart from gbogbo disgrace tó fún mi tó lóun ò ṣe mọ́ ó wá lọ gbọ́mọ ọ̀ranù ọmọ ọkọ ọmọ ọmọ lásánlàsán ọmọ játijàti ọmọ ọmọ tí ò tiẹ̀ tó tí mi ò tiẹ̀ lè gbà láti fi ṣọmọ ọ̀dọ̀ ó wá níyẹn lòun fẹ́fẹ́ òun ò ráyè tèmi mọ́ ó wá ń ṣe gùnrùngùnrùn káàkiri káàkiri ìlú mm. èmi lémi àfà àfà ẹ wò mo fẹ́ kẹ́ ẹ fìyà fi jẹ́ tẹ́rùn lè kíyà náà kó jẹ́ gidigidi gan tó jẹ́ pé kó jẹ́ fòdìdí ọdún kan káwọn òbí ẹ̀ kọ́kan ọwọ́ mi bẹ̀ kó wá wá kó fi ẹnu ara wọn kó máa fi gbolẹ̀ báyìí òun náà kó fẹnu ẹ̀ kó máa fi gbolẹ̀ báyìí kó máa bẹ̀ mí. àdá ọlọ́run fún wa ṣe ṣiṣẹ́ olóògùn. Ati Margaret àǹtí Margaret tí ń yi yìí ọmọ yìí sọ ọmọ tó dáàbò ah. kò ṣe fọwọ́ kàn pé ah. afa àfa hmm? kí ìdí tẹ fi sọ pé kò ṣe fọwọ́ hmm. ìdí tí mo sọ pé arákùnrin yẹn ṣe ń ni bí ìgbà fẹ́ fa ọwọ́ agòdájọ́ ọlọ́run sẹ́yìn ni tá a bá ní ká máa fọwọ́ pọn ọkùnrin yìí mm. torí pé òun gangan fún rẹ̀ ó ti wá fọwọ́ ara rẹ̀ ó ti fi gbé àwa n táwa ṣe ojú pé ká fọwọ́ lẹ́rán ká máa wo ara tọ́lọ́run fi dá ojú bẹ́ẹ̀ lọ. ọfà ó jẹ́ wípé hmm, mo mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi pé ẹ̀ kì í bàtì nǹkan tí bá dẹ̀ So kò yé rí èmi gan mú mọ pé gbogbo nǹkan tí mo jẹ́ lẹ́nìí kò ṣẹ̀yìn gbogbo ọlá tí mo ní gbogbo nǹkan tí mo ní pátá kò ṣẹ̀yìn ní ah! má ṣe o kí n ti mọ kí n ti sọ fún yín pa bọ́ọ̀bì láti bẹ̀rẹ̀ bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ kò bá má ṣe mí rárá kò wú ìgbà tí o ti ní pé kí n fowó lérò mo gbà náà èèní àfa. ẹ̀já gbọ́dọ̀ ń tóbi. Allahu Akbar. ẹ̀já gbọ́dọ̀ ń tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. ìdí tá a ń gbọ́dọ̀ ń tóbi ni pé ẹ rí i pé ìyá àtẹ̀yìn lẹ fẹ́ fi jẹ́ ọdún mélòó ni. ọdún kan ni. ẹ̀wọ̀n ọdún mélòó ni wọ́n á fún. mẹ́ẹ̀ẹ́dógún ni àfa. ní mẹ́ẹ̀ẹ́dógún àtẹ̀ọ̀kẹ́ wọn ló jura ah, wọn. ẹ jọ hmm. ìyàtọ̀ ẹ̀ pọ̀. àdìpọ́lọ̀ ọba ajídára ni hmm. ọba tó yá sí pé tóun bá fẹ́ fìyà jẹ ẹ̀dá yóò ta yọ kí ẹ̀dá kan kó lóun fẹ́ fagídí gbẹ̀san lára ẹni tó ṣàbòsí fún un. ọ̀tọ̀ lẹ sọ ẹ hmm. hmm. wá wo kinní kan àfà hmm. ṣe rí láti mi lọ ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí èmi ò ní gbẹ̀san ṣe ni máa fà á lé ọlọ́run lọ́wọ́ máa fà á sí kòtò ọlọ́run ni kó lóun fún rẹ̀ kó ṣe ìdájọ́ ah! mo wá gbà pé yes ọlọ́run wà ọlọ́run ń bẹ lọ́jọ́kọ́jọ́ ah! àbá ẹ mú dírìnkì yín. <laughs> fọ́nà èmi sì lọ bẹ bọ́bì o tó bá rí lẹ́wọ̀n bọ́bì ti wù ó kàn sunkún ní ṣá ọmọ tí reason ti igi tí kò ṣe sí ṣe jẹ́ kí n lọ bẹ̀ torí gbà tọrọ yẹn ṣẹlẹ̀ yẹn àyọ̀ká yẹn ó kàn dédé pè mí ló ń sọ fún mi pé ọlọ́pàá ṣe gbọ́ ọlọ́pàá ṣe àwò mẹ́rin mi já mọ́ létí ni mẹ́rin torí mi mọ̀ bóyá ẹgbẹ́ ọlọ́pàá gan ló ti ń pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ mo mú sim card yẹn mi kan straight away mo ní kó má paago mi mọ́ mo kàn wó pé wọ́n ti fún ní fifteen years now ìgbà tó dẹ̀ dùn èmi àti bob jọ ń fẹ́ gbẹgbẹgbẹ ni mo ní kí n lọ kí ìwọ náà lọ kí mẹ. kí mi lọ rí bọ́bì àbí kí n lọ sí. lọ kí bọ́ọ̀. kí n lọ kí bọ́bì. kí mi lọ wo bọ́bì àbí kí n lọ sọ. wo bàjẹ́ ń sọ ẹ́ mo sọ̀rọ̀ láti disappoint bá ti dẹ́ mi èmi ò lè lọ wo bọ́bì. èrè iṣẹ́ owó ẹ̀ ló ń jẹ sórí gbogbo owó tí èmi ti ní òun mo ti yá bọ́bì yẹn ìgbà tó dẹ̀ ti kọ̀ tí ò gbà mo filẹ̀ sáyà rẹ̀ ni nítorí ó máa ń rò pé ẹgbẹ́ ń smart à ń gbóbìnrin ilé ìgbówó ọwọ́ ẹ̀ jùlẹ̀ à ń gbé tọ̀hún gbówó ọwọ́ ẹ̀ jùlẹ̀ ó wá ṣe gbogbo ìyẹn tán ó wá rò pé smart ó wá lọ sí abúlé ó lọ mọ́bìnrin wá ó wá sọ pé ẹ̀hẹ́n eléyìí wá fún mi peace of mind o ṣèbí ẹ̀ náà ló ti wá gẹ sí pieces nsìn ẹ̀ dẹ́mi náà nítorí tá a bá ń sọ gbogbo ẹ̀ sí ẹ̀dà mi pé èèyàn ń ṣàwàdà tá a bá dẹ̀ sọ fún a ní ọ̀rẹ́ mi kan ti fẹ́ lè rí o èmi ò lè fẹ́ agbowó owó ẹ̀ e, àjùlẹ̀ lágbájá kan ti fẹ́ lè rí o èmi ò lè fẹ́ agbe ajulẹ̀ tìbí o tàmẹ̀dọ́ kan ti fẹ́ rí mi ò lè fẹ́ ṣé kò sí èèyàn ló ń fẹ́ yàn kẹ́lòmíì tó tún fẹ́ ni gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ ẹ̀ tán náà wọ́n borí dúró ni wọ́n ti gba àwọn obìnrin yìí tiwantiwa wọn ni ṣé wọ́n máa sọ nǹkan tó ń sọ yìí ni ẹ̀ ń tẹ́mi lóhùn nǹkan tí nǹkan máa sọ nísìnyí pé àwọn ọkùnrin ká jẹ́ kí orí wa pé ká yẹṣẹ́ owó ara wa wò obìnrin tá a bá ti ní fẹ́ káyé máa tàn wọ́n káàkiri káyé máa gbowó ọwọ́ wọn ká fi wọ́n lẹ̀ sáyé ara wọn àtúbọ̀tún ẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àtúbọ̀tún ẹ̀ náà dẹ̀ ló dé sí Bobby you understand. Um, um, um, anyway ikú tiẹ̀ bá fún mi sí ayọ̀ká mi mo táyọ̀ká wà. ayọ̀ká èmi ń ráyọ̀ká eh? ọmọ ọlọ́mọ wà bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ dùn mẹ́ tó ń gbádùn ayé ẹ̀ bẹ́ẹ̀ sórí kó di ọ̀la kí ayọ̀ká sọ pé wedding òun yá máa sponsor ẹ̀ máa sponsor ẹ̀ tẹ́lẹ̀ ni mo hate ọmọ ẹ̀ bọ̀ nísìnyí mo ti láìkẹ́ iṣẹ́ ló dàbẹ̀ pọ́ lọ́run dìde pé ọmọ ẹ̀ wá báyìí pé kó wá ṣèdájọ́ fún Bobby kó lè máa gbé London ẹ̀yin ẹ̀yin lẹ́ ń pè ní àyọ̀ká ìdájọ́ wọn lè ti pè. nítorí àwọn ọkùnrin lè ta bára wa wí ẹni tẹ bá wọn pẹ́ ẹ̀mí ìfẹ́ ẹ̀yẹ tẹ̀lé ṣòṣò ẹ̀yẹ gba owó ọwọ́ ẹ̀ ìyẹn ni pé kó wọ́n kọ́ wà lórí gbogbo wa. ẹ má bá wí ẹ má bá sọ alùjìbìtì ẹni tó ń dà ní gbà fún un láyé ara rẹ̀ pé kí n lọ wò ó ohun ẹlẹ́dàá mi pé kí n lọ wò ó. pàṣán o pàṣán ni ó jẹ́ òwà aláìgbọràn ọlọ́jọ́ kọ̀ọ̀kan oníjẹ́ òbílíkì owó bá ṣe lọ́wọ́ rẹ̀ kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù kò sọ́nà tó lè mú tó ní jèrè ẹ má bá wí ẹ má bá sọ.